wá dógún àsìkò ti tó. ṣẹ́ni jí ò ń tóbi tó. aṣíwájú la mọ̀ wá sí ní gbogbo àgbáyé ọmọ Odùduwà kí ló wá dé o. ọmọ aláṣọ tó wá wá kìsà ọmọ ẹlẹ́rìn tó tún wá ń jẹ ẹwọ ọmọ onílé tó ń sùn tàbí ẹrù àsìkò ti tó a ò fẹ́ já lọ́rọ̀ kan lẹ́nu káṣán gbogbo papọ̀ ká má ṣe ra wa lọ́mọ ìyá òòsà. ìṣọ̀kan yorùbá òmìnira yorùbá àwa èmi àti ẹ̀ṣà ló wà. ìṣọ̀kan yorùbá òmìnira yorùbá lóde wa lógún àsìkò tí tó. àsìkò tí tó. ìṣọ̀kan yorùbá òmìnira yorùbá lóde wa lógún àsìkò tí tó ọmọ ejò ló ń jẹ ejò níyà ló ń fi ikú pa wọn òbí o tọ́ka bá ṣíwájú o eré tẹ̀lé ti para mọ́lẹ̀ tó tún bá tẹ̀lé ọlọ́dẹ náà dá tá a dojú kọ wọn ẹ̀tẹ́ ló máa bá wọn tọmọ Ọ̀yọ́ bá tẹ̀ lọ́mọ o tọmọ Oǹdó bá tẹ̀ lọ́mọ èkìtì tọmọ Kogi àtọmọ Kwara tán bá fún ṣọ̀kan gbogbo ló máa dẹ̀rọ̀. gbogbo ẹgbẹ́ ta ní pátá tó jẹ́ pẹ̀ yorùbá ti bá ní máa dàgọ́ ilé aṣù. ilé àmọ́ tó bá mọ̀ kan tó. fún tó wà nígbè má sì bẹ̀rù lábọ̀mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ọkọ̀ ire àtọ̀hún tó dára ọmọ Odùduwà dìde bó sí ipò ẹ̀tọ́ rẹ ìwọ ni ìmọ́lẹ̀ òpó and share. kí ẹ̀yin ènìyàn wa tí ẹ ń wò mí lónìí mo kí onílé bẹ́ẹ̀ ni mo kí àlejò mo kí ọmọdé bẹ́ẹ̀ ni mo kí àgbàlagbà mo kí gbogbo apápátá níbi tí ètò yìí níbi tí a bá ti ń wò wá níbi tí a bá ti ń gbọ́ wá ní wákàtí ọ̀wọ̀ yìí wípé etí tẹ́ fi ń gbọ́ mi etí yín ò ní di ojú tí ẹ fi ń wò mí ojú yín ọ̀hún ò ní fọ́ láṣẹ lẹ́dùnmarè ọba mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí pé asalaamualeykum wa rahmatulahi ta'ala wa barakatuhu mo kí ẹ̀yin onígbàgbọ́ pé kí àlàáfíà ọlọ́run àti ọ̀rọ̀ ayé tẹ́lẹ̀ balẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ òun náà ni mo fi àsìkò yìí mo kí ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé wípé ogbó atọ́ àṣọ rẹ̀ ìwòrìwò fún mo rọ̀ wá pé ẹ dákun ẹ yẹ ká bá wa ṣe ètò yìí mo fẹ́ kí ètò yìí mo fẹ́ kárìn díẹ̀ lónìí torí wípé ó ní tó yẹ kí èmi àti yín ó ní tó yẹ ká mà ó ní tó yẹ ká gbọ́ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé ó ṣeé ṣe kó má ràn sí ẹnikẹ́ni nínú wa eléyìí tí ó ń jà rìnrìn nípa bí àwọn kan ṣe sọ wípé àwọn fọwọ́ sí kí Buhari tàbí ká sọ pé àwọn ẹgbẹ́ Buhari kí wọ́n máa ṣe ètò ká máa bá ètò lọ <laughs> wọ́n ní àwọn ṣe fún gbogbo ọmọ Yorùbá ṣé tá bá wò ó ṣe lótìtọ́ àti lódodo ṣé ìran yorùbá ó làwọn eléyìí ń jà fún àbí ìran yorùbá mélòó ló rán wọn níṣẹ́ wípé kí wọ́n lọ tọwọ́ bọ̀wé wípé afọwọ́kí sí pé kí tinubu kí a faramọ́ ní twenty àbí wọ́n ṣe eléyìí látàrí wípé ohun tí wọ́n fẹ́ jẹ àti ohun tí wọ́n fẹ́ dà àti ohun tí wọ́n fẹ́ jẹ ṣẹ̀rí ọ̀rọ̀ ọ̀hún ti wá di iṣu atayanyan ó ti di tó jẹ́ wípé ó ń tàn káàkiri tó jẹ́ wípé ó ní agbára púpọ̀ jù àmọ́ ó sojú mi kòró ó sojú mi kòró lèmi torí pé mo mọ tó ń ṣẹlẹ̀ nílé bẹ́ẹ̀ mo tún mọ tó ń ṣẹlẹ̀ lájò mo mọ tó wà ń bẹ́ẹ̀ mo mọ tó fà á mo mọ ìdí tó fà á àwọn ọ̀rọ̀ tí màá sì máa sọ lónìí ó ṣeé ṣe kí àwọn ọ̀rọ̀ yìí kó jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó ti pé díẹ̀ ni ṣùgbọ́n dandan ni ká sọ ọ́ torí pé lóòótọ́ ló ti pẹ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ ọ́ àwọn ọ̀rọ̀ láti bóyá di last year tí màá sì máa mú ẹ̀rí àwọn ọ̀rọ̀ yìí jáde ìdí nìyí tí mo fẹ́ kí àwọn èèyàn mo fẹ́ ká pọ̀ díẹ̀ nítorí tọ́lọ́ mo fẹ́ ká kàn tiẹ̀ pọ̀ bá kàn tiẹ̀ lè wọ hundred bí àwọn tó kù at least a bá lè wọ fifty lónìí yóò lè yí oníkálukú wa kí nìdí àwọn wo là ń pè ní YNA ìyẹn Yorùbá Nation Now àwọn wo là tún ń pè ní YNNM Yorùbá Nation Now Movement àwọn wo ló wà níbẹ̀ kí ni tó bí báwo la ṣe dá sílẹ̀ kí ni tó bí kí làwọn tó fà á tó fi jẹ́ wípé nígbà tá a bí tán sista Bukky àti bàbá Aliu wọ́n jẹ́ ẹni tí àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní takò nídìí kan tàbí ìdí mìíràn eléyìí tó jẹ́ wípé lónìí òun náà ni màá tú pẹrẹpẹrẹ ọ̀hún kalẹ̀ tí màá yànnà náà lódidi tí ò ní ṣẹ́kù tí ò sì ní jẹ́ láàbọ̀ torí pé lódidi báyìí òun náà ni màá fi ohun tó yẹ kó ṣẹlẹ̀ màá fi hàn lónìí tá a bá wá wò ó wípé ṣé ìran yorùbá ló ń rán àwọn eléyìí níṣẹ́ ni àbí wọ́n jíṣẹ́ ọwọ́ wọn tajudeen adigun rahim irú èèyàn wo gan ni wọ́n jẹ́ irú èèyàn wo ni wọ́n ta ni wọ́n irú èèyàn wo ni wọ́n ń ṣe kí ni ìjàngbara wọn kí ni kí ni ipa wọn kí ni ojúṣe wọn kí ni tí wọ́n ṣe gangan lé ọ̀rọ̀ Yorùbá nation báwo ló ṣe bẹ̀rẹ̀ níbo la ti níbo la ti torí pé Yorùbá wọ́n ní ó kú olégungungun kó má ní ibi tí ó ti ṣẹ̀wá níbi tí okùn yìí ti ṣẹ̀ wá ibẹ̀ láti mú lónìí àwọn ọ̀rọ̀ tí ń sì máa sọ yìí yóò máa fẹ́ taba heritage ẹyin bọ̀dá mi dáadáa ẹ má bínú tí àwọn ọ̀rọ̀ yìí tó bá ń taba yín torí màá mú àwọn ẹ̀rí kan wá láti ọ̀dọ̀ yín torí pé mo mọ̀ pé nígbà tí ẹ̀yin náà tẹ fa ọ̀rọ̀ yìí nígbà tẹ bẹ̀rẹ̀ sí ní fà nígbà náà ohun tí ò yé yín òun ló fà á ṣùgbọ́n lónìí ẹ̀rí òun náà ni èmi yóò sì máa mú wá tí màá fi ṣe àpèjúwe tí màá fi ṣe àkàwé ọ̀rọ̀ mi lónìí kó lè yé gbogbo ọmọ Yorùbá káàárọ̀ òjíire wípé ohun tí mo ń sọ yìí ohun tí mo mọ̀ dáadáa ni àwọn ẹ̀rí tí màá máa mú wá yìí òun ni yóò máa jẹ́ ẹ̀rí máa jẹ́ mi nìṣó láti lè clear yí ẹ̀ fún gbogbo ọmọ Yorùbá ńlẹ́ lóko wípé ọ̀tọ̀ òun ni YNN ọ̀tọ̀ òun náà ni YNNM yẹn tí a mọ̀ sí Yorùbá Nation non Movement ta ni adarí ta ni olùdarí ta ni olùdarí YNN movement ẹ wò ẹ bá wa ṣètò yìí torí pé ọ̀nà kan ṣoṣo tí ètò yìí tó lè gbà tá a lè fi jọ ní àǹfààní láti lè jẹ́ ń bẹ̀rẹ̀ náà ta ni ẹni tí ó dá yorùbá nation now sílẹ̀ bẹ́ẹ̀ ta lẹni tí ó dá yorùbá nation now movement sílẹ̀ ta ni alákòóso àti olùdarí àwọn ẹgbẹ́ yìí ta ló fọwọ́ sí kí bọ́lá ahmed tinubu kí ó máa tẹ̀síwájú tí wọ́n sì tọwọ́ bọ ìwé àdéhùn wípé àwọn faramọ́ kí bọ́lá ahmed tinubu kó tẹ̀síwájú fún ọdún 2023 uh, Nigerian presidential election. Tá a bá wò dáadáa, tá a bá wo program yẹn dáadáa, màá play program yẹn fún wa láti pé ká tún rè. A rí wípé olórí ká kọrin kan nígbà kan ó ní èèyàn wá ará ayé ènìyàn sọ̀rọ̀ kò séèyàn má. Èèyàn wá lọ́jà. Ja adùbúlẹ̀ o ẹ tún máa gbọ́ èèyàn wọn o ará ayé ènìyàn ṣòro kò séèyàn mọ́ ó wá dáhùn ó ní kì í ṣe pé kò séèyàn èèyàn pọ̀ jaburata àmọ́ nínú àwọn èèyàn tó wà yìí onínúure ni o máa tún nǹkan kan nínú wọn kì í ṣe pé kò séèyàn àmọ́ onínúure dà nínú àwọn èèyàn wọ̀nyí ta ló nínú re ta lẹni tó ń ṣe nínú àwọn èèyàn wọ̀nyí onínúure ni ò sí mọ́ nínú wọn à onínúure ni ò sí mọ́ nínú àwọn èèyàn wọ̀nyí béèyàn ṣe pọ̀ tó onínúure dà nínú wọn ẹ rí ìjàngbára yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti rò wípé ọ̀nà kan ṣoṣo tí àwọn lè gbà lówó lọ́wọ́ rèé ọ̀nà kan ṣoṣo tí àwọn lè gbà là á ọ̀nà kan ṣoṣo tí àwọn lè gbà sórí ire leléyìí tàbí ọ̀nà tí àwọn lè gbà ní owó lọ́wọ́ ohun tí wọ́n ń ṣe leléyìí ah! ṣé bẹ́ẹ̀ ṣe wá ń ṣe yìí ṣé bẹ́ẹ̀ náà ló sì wá dàbí gbogbo àwọn ènìyàn tó ń ta ìran Yorùbá nítorí owó gbogbo ẹ̀yin tẹ́ ń ta ìran Yorùbá nítorí ń tẹ́ ẹ jẹ àti ń tẹ́ ẹ dà ṣé ti gbàgbé pé bí àlọ́ bá lọ. Ba lọ abo a máa bọ̀ ni àbí ẹ̀yin ti gbàgbé wípé òní nìkan lẹ rí kò sí ẹnikẹ́ni nínú yín tó mọ ọ̀la tẹ́ ẹ bá ta ìran yorùbá lónìí tẹ́ ẹ torí owó tẹ́ ẹ fẹ́ gbà tẹ́ ẹ ta ìran yorùbá lónìí ǹjẹ́ owó tẹ́ ẹ bá ṣe lónìí yìí ta ni yóò padà wá san lẹ́san bó bá dọ̀la ìtàn ò níye sọ́ra ẹ̀. E bẹ́ẹ̀ sì ni ohunkóhun tẹ́ ẹ bá ṣe lónìí ò ní parun yóò máa bẹ níbẹ̀ yóò sì máa wà níbẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sì sí ẹnikẹ́ni tí yóò yí padà a ò ní yí padà bẹ́ẹ̀ sì ni kò sì sí ohunkóhun tí yóò yí padà torí pé ohun tẹ́ ẹ gbé ni yorùbá sì ni ènìyàn ò ní gbé ègbò kà kó lóun fẹ́ fi ká ẹ̀fọ́ ohun tá a bá gbìn òun náà lóhun tá a kà á ohun tí ẹnìkọ̀ọ̀kan wa bá gbìn ní ọ̀rọ̀ yorùbá nation yìí lónìí òun náà ni tí mi àti yín yóò kà ìwà tá a bá sì wù lónìí lọ́rọ̀ yorùbá nation yìí òun náà ni tí èmi àti ẹ yóò gbà ní èrè àti tí a ó gbà ní ìwà àti tí a ó máa bá ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe kí ni ipa tí wọ́n ń kó lónìí ṣé kí yorùbá nation ṣe kó ṣubú ni ṣé kí yorùbá nation ṣe kó dàrú bẹ́ẹ̀ ìrẹ́ fi dúdú sínú. Si ó wá tu funfun jáde wò ó àwọn àgbàlagbà wọn ni ọmọdé burúkú ọmọdé ọ̀hún bojú wẹ̀yìn ntí ọmọdé ọ̀hún rò wípé òójọ́ òun ni olúwere a máa pani ni òójọ́ kọ́ ni olúwere a máa pani gbogbo nǹkan tí oníkálukú bá ṣe lónìí gbogbo ìwà tá a ti wù lónìí wò ó yóò padà wá dìtàn bó bá dọ̀la tó ti wá dìtàn kí ni tí wọ́n fẹ́ sọ bẹ́ẹ̀ ohun tí wọ́n sì ń ṣe yìí ìwọ rò pé o ní ẹ̀tọ́ láti ṣe láti parọ́ láti jalè láti mú ohunkóhun tí kìí ṣe tiẹ̀ mọ́ tiẹ̀ lónìí òun náà ni wọ́n yóò rí wípé gbogbo ìgbà tá a bá ti ń ṣe bí ká máa rántí wípé ibi tá à ń ṣe yìí ìjọ kan ń bẹ tá ó padà wá kó ẹ̀san ẹ̀ ìjọ tí ẹ̀san ẹ̀ yóò dé òun náà ni èmi àti ẹ̀ ò tí ì mọ̀ òun ló fi jẹ́ wípé ohunkóhun tí a bá ń ṣe ẹ jẹ́ kí gbogbo wa ká múra sí i ẹ̀yin èèyàn wa ẹ bá wa ṣètò yìí lónìí ohun tí a ó bọ̀ lónìí gúdúgbẹ ó bọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ padà lọ sí àwọn tó ti ṣẹlẹ̀ ṣáájú àkókò yìí àwọn fídíò kan wà tí mo fẹ́ mú wá ṣáájú kí n tó sọ̀rọ̀ fídíò yìí heritage ó ní wọ́n ṣe fídíò yìí and then wọ́n dẹ̀ mama ṣe fídíò yìí fún sista Bukky òun náà ni torí pé Yorùbá wọ́n ní tá a bá fẹ́ wúgi ọ̀tẹ̀ tí gbòǹgbò tí gbòǹgbò òun náà là máa wù lẹ́ẹ̀kan sí i mi ò fi fídíò yìí mi ò fi tàbùkù bọ̀dá mi heritage o mi ò fi tàbùkù yín rárá àmọ́ fídíò yìí mo fẹ́ kó jẹ́ kó máa jẹ́ ohun tí yóò máa jẹ́ àtẹ̀gùn sí àwọn ìwà tí Tajudeen Adigun Raheem tí wọ́n padà wá wù lónìí àti ìwà tí wọ́n padà wá wù fún ọmọ Yorùbá káàárọ̀ oòjíire àwọn fídíò yìí ti pẹ́ díẹ̀ àmọ́ ó yẹ ká refresh wa back sí gbogbo ohun tá a ti ṣe ṣáájú ẹ jẹ́ ká jọ wo fídíò yìí ná kí n tó wá bẹ̀rẹ̀ sí ní tún pẹrẹpẹ ọ̀rọ̀ mi kalẹ̀ ó ṣeéṣe kí ètò tòní kò pẹ́ wá díẹ̀. Me. Yeah, that's you, sir. Is that me? That's you, sir. Right. My name is Frank Bello. Frank Bello, why are you calling my line for, uncle? I don't want you to get involved with this one because you're part of this of this. I want independent. I want independent people, sir. No, no, no. Sheriff Idoyi, Mr. Heritage, When ṣe fídíò yìí ní June nineteen twenty twenty one ó ní wọ́n let can say, my dear brother Heritage I'm not using this to insult you or to disrespect you. I'm just I just bring this as a reference to what is happening now. And if you recall that I challenged you concerning Tajuddin Adigun Rahim, but later you came out said it betrayed you. That is why you left his group. I think I have the clip also. we are seeing far beyond pé nǹkan báyìí ni this is what we saw from the beginning that you and Frank Bello refused to understand when Tajudeen Adigun Rahim planned to hijack YNN from Sister Buki and Baba Haleo, But Thank God for Sister Bookie's smarter than him. That is why he registered that logo, Yoruba Nation Now. I did mean she didn't register that logo. Now we all have been a problem because he will be the one to dictate for us. And what can wa ti but I mean mi I'm amo ko ye wa torí pé a fẹ́ gbọ́ a sì fẹ́ mà ẹ jẹ́ kí n kọ́ntínú fídíò yìí torí pé ó ní tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ó ní àwọn fídíò méjì míì náà bẹ́ẹ̀ tí mo fẹ́ tún sọ̀rọ̀ nípa ẹ̀ lónìí. I have to get involved because. Many people don't know what went behind closed doors. Let's break it down. Okay, what happened? Tell us in, in some few in some few words. What what do you want to add, sir? I am challenging Buki Taiwo to swear on her mother's head if everything I am going to say on the show is lies. I I, I am challenging Buki Taiwo to swear on her mother's head. Now, I'll tell you exactly what happened. Were you were you there? Were you part of it? Were you there before? Did you know about this before? I want I want to tell you because I was inside it and I challenged when this logo was created. When this Yoruba Nation logo in question was created, I want to give you the lowdown. Uh, that's why I am saying to the whole world to tell Buki Taiwo to come out publicly on Heritage TV and swear on her mother's head that this and this should happen to her mother swearing with Ogun or Obatala or Oshun. No, we, we won't go to that level. We, we just want to sort this one out once and for all because what I don't want to happen is for it to become problem later on. No, no, no. Let me let me let me explain to you. Okay, go ahead, sir. You all don't know. Now, before this logo was rolled out, Bukit Taiwo called me and sent this logo to me. When she sent this logo to me, I saw that copyright C in Saku, which in printing and publishing denotes copyright by the star and by Yoruba Nation Now. Buki and I, we were on the phone. It was 9 o'clock in the morning for 30 minutes, and I argued this out. And I said, Buki, you don't have to put, uh, yeah, in fact, there was another R next to the star in C, which is registered trademark. And I said, Buki, you don't have to put. When was this? When was this? When was this? I beg your pardon? When was this, sir? Uh, this was. Um, ah, this was. Ah, I think. Um, oh, how long? Approximately. Appro approximately. A month, two months ago, three months ago? Uh, ah, ah, ah. I, I, think this was before the uh, when, when does the referendum and um, awareness and refer- it was during that period referendum and awareness campaign. I think I think the other crew at uh, the Yoruba Nation now they know they can put a particular date, but um, I advised Buki Taiwo. I said take off that copyright by the staff and the copyright that you stick on the Yoruba nation now. I said, where that copyright is used is any literary materials that is produced under Yoruba nation now, such as newsletter, information, and so on. That is when copyright can be included in any literary material. And that you cannot copyright a logo and a name. You can only patent. And I want to tell you, before all this, before all this, yeah, I think at the top of my head because there was an animation that we made somewhere, somewhere around March. Yes, I think at the top of my head. And Buki Taiwo, we, look, Ade Thomas, Heritage, I will send you all the proof of the animation that was made on that same logo for Yoruba Nation now in March. I remembered. And I said, take out the copyright. For almost 30 minutes, Bukitaiwo argued with me. And I said, Bukitaiwo, I have been through the walls of the publishing school and I dealt with the legal aspects of publishing and literary materials for three years. This is not done. And then the R, I said, is it patent? And I remember in a conference, WhatsApp conference call between TJ, myself, and another guy called Aliu in Nigeria. I was advising TJ, and everyone, when the name Yoruba Nation Now came, it took Tajuddin Rahim almost an hour and a half that day to convince me, knowing fully well the atrocities that we went through in Yoruba World Congress. And the moment that conviction came and I was bought into the agenda and the idea of Yoruba Nation Now, I personally told Tajuddin Rahim to go now and then secure all the domain names. Bukit Taiwo will not deny this. Tajuddin Rahim secured.com.co.uk, all the domain, domain names, .org.net. I said, that is a good starting point. The names Yoruba Nation now was secured on the internet for a domain through Tajuddin Rahim. And Bukitaiwo, at the end of that conversation, to cut this long story short, I asked Bukitaiwo, She told me emphatically that she owns the logo and the stars that she created it. I said, I'm not arguing that you are not the creator and the original person that created this logo, but that work belongs to Yoruba Nation. And I said, Bukky are you ready to stitch up Yoruba Nation and Tajuddin Rahim with this logo? The answer Bukky said to me was yes, and that's why I said, Bukky swear on your mother's head and your head with Ogun Obatala Oshun that this should happen to you and your mother. It is high time we straighten things out because the fraud the lies, the deception inside this Yoruba agitation is just getting out of control. Let please ask Buki Taiwo, what date did she register Yoruba Nation now with the company's house? Uh, so you. As she reg- that mean? Yeah, that's you, sir. Is that me? That's you, sir. Right. My name is Frank Bello. Frank Bello, why are you calling my line for, uncle? I don't want you to get involved with uh-huh. this one because you're part of this no, no, of this. I, I want I, independent. I, I, want independent people, sir. no, no, no. I have to get involved because. Sherry, video. yìí ohun tó jẹ́ kí mú wá ni wípé Heritage tí wọ́n fọn fún wọn that is what my brother act on last year the full story of Yoruba nation now the blueprint of Yoruba nation now it is not Tajudeen Adigun Rahim I am speaking or let me say I'm saying the truth now if you need more evidence on Yoruba Nation now, I will give you thousands of evidence, including I will be playing some video today. Maybe you may you may come across of this video to prove myself as that the originator or let me say part of Yoruba Nation now. Èmi ni tó come stream live and direct on Facebook I completed Yoruba Nation on Facebook. Tajudeen Adigunrami was asking me to change all my logo as Yomoboriowo Media to Yoruba Nation, and which I did. I have the first video here when we started the rally. Kò sí ní tó wà ń bẹ́ẹ̀ nígbà tá a ti rí àwọn fídíò kan wà tó jẹ́ wípé tí Tajudeen Adigunrami mi ń wá ni wípé ẹ ṣáà mọ̀ pè mí ní chairman ẹ pè mí ní chairman ẹ pè mí ní chairman torí ẹni tí ò bá mọ ìpìlẹ̀ ẹsẹ̀ tó padà wá ṣẹlẹ̀ níjẹta àbí jẹrin yìí kò ní mọ ibi tí ọ̀rọ̀ ti ń bọ̀ àwọn àbùkù tí a dẹ̀ fi ń kan bàbá aliu àti sista Bukky lọ́wọ́lọ́wọ́ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn mọ ohun tó ṣẹlẹ̀ bàbá mi Chief Adéyẹmọ Sunday Igboho wọ́n ṣe fídíò kan pẹ̀lú ọmọ bọ̀tá wọ́n ní ẹ̀yin yorùbá nation na now tẹ́ ẹ tà wá wọn lójú yín ó já àwọn yorùbá nation now kọ́ ló tà wá bàbá mi àwọn kọ́ ló tà wá ibi tọ́rọ̀ ti rújú rèé àwọn yorùbá nation now kọ́ ló tà wá bàbá mi ìgbòho ṣá àwọn tó tà wá gangan ni yorùbá nation now movement lógo wọn yàtọ̀ síra ẹ jẹ́ kí n lọ gbé lógo àwọn méjèèjì wá kẹ́ wá wò yàtọ̀ lógo wọn ò jọra lógo wọn ò jọra rárá ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin ọ̀tọ̀ọ̀tọ̀ ó láàrin lógo wọn ò jọra lógo yorùbá nation now léyìí àwọn àwọn tó ní lógo tẹ ti rí yìí àwọn ní bàbá aliu sista bukki àti gbogbo àwa tí a jẹ mẹmbà yorùbá nation now tó jẹ wípé Our aim and objective is to work in the grassroots, to work for grassroots awareness. Ilé ìta dẹ̀ ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Mo fi ẹni tó ọmọlọ́run tó lẹ́nu mi búra. Bàbá Aliu àti Sabuki mọ̀ pé mo ń ṣe program lónìí o. Ó ṣeé ṣe kí wọ́n rí kí wọ́n pè wọlé. Ṣùgbọ́n mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi búra. Wọn ò mọ̀ pé mo ń ṣe program lónìí. Bẹ́ẹ̀ mo dẹ̀ ti ṣe clip méjì tí mo ti send then lórí yorùbá national torí pé ní tá a bá mọ odò tó bá tún ju ẹni kún ni kò yẹ kó gbéni lọ ilẹ̀ tó bá sì tún ẹni sú ni èèyàn ògbè máa mọ ilẹ̀ rìn ni mo mọ ilẹ̀ yorùbá national dáadáa mo ní àwọn àṣírí kan lọ́wọ́ ń bì yìí lórí yorùbá national tí màá máa play ẹ̀ ní kọ̀ọ̀kan lógo yorùbá national lẹ́wọ̀n yìí àwọn ni wọ́n fọwọ́ sí yorùbá àwọn ni wọ́n ń tẹ̀lé yorùbá àwọn ni sista Bukky àti bàbá aliu tá a bẹ̀rẹ̀ grassroot awareness lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òyìn jẹ́ wọn ò sì gbàbọ̀dé fún ìran yorùbá wọn ò gbàbọ̀dé o wọn ò sì kúrò ní ojú kan bí tí wọ́n wà wípé yorùbá nation now gangan làwọn ń fẹ́ wọn ò kúrò ńbẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò sì yín jẹ ẹni tí wọ́n sì gbà fún òun náà ni bàbá wa professor adébànjí akíntóyè torí mi a máa pè wọn ní ọlábànjí kan tó wá ní pé adé làwọn ọmọ aládé làwọn adébànjí làwọn wọn ò sì dalẹ̀ rí níjọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n tẹ̀lé gbogbo ohun tí bàbá bá sọ kódà wọn a máa gbàmọ̀ràn lọ́wọ́ bàbá pé bàbá ẹ jẹ́ ká ṣe báyìí gbogbo ohun tí wọ́n ṣàdẹnujọ́ mẹ́ta yìí tí a mọ̀ sí yorùbá gazette question and answer for yorùbá nation wọ́n gba àṣẹ lọ́wọ́ bàbá wa Bánjí Akíntóyè kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ print out pẹ̀lú àṣepọ̀ mi bàbá bàbá àròpọ̀ eré àwọn logo tẹ́ ń wò yìí àwọn gangan ni yorùbá nation now àwọn ni wọ́n wà fún petition and referendum yorùbá nation now ni wọ́n wọn ò kúrò bẹ́ẹ̀ wọ́n sì ń ṣe ojúṣe wọn. ṣẹ́rí lógo ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ tún fi hàn wá òun gangan ni olùbọ̀dé tí a mọ̀ sí yorùbá nation now movement lógo tiwọn rèé ṣùgbọ́n kí ni wọ́n ṣe wọ́n yá díẹ̀ lò nínú lógo yorùbá nation now níṣe ni wọ́n yá díẹ̀ lò ń bẹ́ẹ̀ tán wá mísì ẹ̀ mọ́ra wọn àdàlú àdàpọ̀ tẹ́ ẹ bá mọ tajudeen adigun rahim dáadáa the same thing tó ṣe nígbà yorùbá world congress lè tí wọ́n lọ change logo yorùbá world congress nígbà náà tó fi di pé wọ́n fi give press report jáde èmi ò kì í ṣẹni tí sọ̀rọ̀ tí màá sọ pé mi ò sọ bẹ́ẹ̀ mọ́ mi ò dẹ̀ kí sẹni tí sọ̀rọ̀ tí màá ní bóyá pé mi ò mọ tí mo ń sọ ó yẹ kí àwọn èèyàn mọ̀ wípé mo mọ tí mo ń sọ dáadáa mídíà tèmi kúrò lẹ́ni tí mú òun lòmùún mídíà tèmi kúrò lẹ́ni tí sọ̀rọ̀ dànù tí ọ̀rọ̀ tó sọ gan ò nítumọ̀ sí àwọn ènìyàn tó fẹ́ gbọ́ ìwọ tó bá ní tinú ó mọ̀ wípé yòótọ́ lòótọ́ lèmi sọ Yorùbá World Congress má lọ gbé lógo ọ̀hún wá fún wa lónìí èmi kú ò lẹ́ni tí sọ̀rọ̀ tí màá wá sọ yìí pé ǹjẹ́ mo kàn tiẹ̀ mọ tí mo ń sọ báyìí àbí ṣé tí mo ń sọ kàn tiẹ̀ yé mi. lókò tí Tajudeen Adigun Raheem tó change ńgbà yẹn ní tí wọ́n sọ pé scammer wọ́n gbé jáde gbàgàdà wípé eléyìí ò kí ṣe Yorùbá World Congress ó wà ń bẹ́ẹ̀ gbàgàdà gbàgàdà ìwọ tó bá fẹ́ mo lè sẹ́ǹdì ẹ̀ sí chat mi màá sẹ́ǹdì ẹ̀ sí olẹ́wò yìí lókò yìí ni wọ́n takò nígbà tájù tó lọ gba àṣẹ wípé ǹjẹ́ òun lè máa lo yorùbá world congress tó lọ gbàṣẹ kán tó sọ pé wá dàrú lónìí ó bẹ lára àwọn tó da yorùbá world congress rú wọ́n ní ẹ máa gbọ́ lẹ́tà tí wọ́n kọ sókè wọ́n ní scammer alert if you are a member of a group that claim to be yorùbá world congress but use this logo then you are unknowingly being used by some scammer who lives in the UK. Ta ni Who lives in the UK? This logo is not original Yoruba World Congress logo. Never donate any money to anyone under this logo and never follow them. They are actually a rebel group using that that that ohun tí Tajudeen Adigun Raheem tó ṣe yìí òun náà ló padà tún wá ṣe pẹ̀lú Yorùbá Nation Now láti lè manipulate logo wọn again màá wá gbé logo méjèèjì sẹ́gbẹ̀ẹ́ ara aṣọ aláṣọ ọ̀gá oní arákùnrin yìí níṣẹ́ ló máa ń gba aṣọ aláṣọ wọ̀ èwo gangan laṣọ tiyín màá gbé logo méjèèjì sí ẹ̀gbẹ́ ara ń sìn yìí ẹ lè mọ eléyìí tó jẹ́ òtítọ́ àti òdodo nínú logo méjèèjì yìí ẹ lè rí bí wọ́n ṣe manipulate ẹ̀ manipulation pamparara pa papara pa papara pa pararararara. mo ń bọ̀ nítorí náà ẹ̀yin ọmọ Yorùbá copy copy copyright ti pọ̀ jù nínú ìgbésí ayé tí bọ̀dá mi tó ń lò copyright olẹ́wò lẹ́gbẹ̀ẹ́ ara wọn yìí yorùbá national movement òní logo tẹ́ mọ̀ wò lákọ̀ọ́kọ́ yìí yorùbá national òní logo tó wà pẹ̀lú ẹ̀ méjèèjì lẹ́ yìí. bẹ́ẹ̀ ni jealousy and betrayed ona and betrayal ona ni bọ́dà mi tàbí ẹ̀gbọ́n mi ìyàn ìyanu ìyanu ìyanu wúrà àbísọ́lá bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ jẹ́ ọ̀sákálá ẹ jẹ́ ká jẹ́ ọ̀sákálá tá a bá fẹ́ jẹ́ òṣòkòlò ẹ ká jẹ́ òṣòkòlò wa délẹ̀ ká create content tiwa right from the beginning let us see this your own content logo yorùbá nation now ló wà ní apá ọ̀tún mi yìí tẹ́rí tó last yìí logo yorùbá national movement òun ló wà ní apá òsì yìí ẹ rí i pé tí ẹ bá wò ó ẹ rí àwọn star yìí àwọn star yìí náà ni wọ́n tún kọ́pì wá síbí yìí wọ́n kàn rọra wá gbé orí èèyàn wọ́n gbé sí ni wọ́n rọra gbé orí èèyàn wọ́n gbé sí pé ẹ wò ó orí èèyàn rèé ẹ jẹ́ ká gbé orí èèyàn sí wọ́n rọra gbé orí èèyàn sí ni àmọ́ ibi tí mo ń lọ kọ́ leléyìí ibi tí mo ń lọ gan afẹ́ débẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wọ̀nyí awuyewuye yìí pọ̀ tí wọ́n sábùkì wò pé a tí òun ò bá rẹ́gísítà lógo yìí Tajudeen Adigun Raimi yóò padà wá ajá kẹmọ́n lọ́wọ́ ni ó sì lọ rẹ́gísítà lógo ó ló kírètì lógo ẹ̀ ó ló ṣe wàhálà ó ló ṣe okùn ìfàbísí bí bàbá Aliu àti Tajudeen Adigun Raimi bí wọ́n ṣe mọ́ra wọn ó ló ṣokùnfẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tẹ̀lẹ̀dì wọ́n ti sábùkì yìí àti Tajudeen Adigun Raheem àti Frank Bello àti gbogbo wọn pátápátá ni wọn dé àwọn ọmọ wa kankan tẹ try bí màmá wọn wá olórí Èkó wọn gbìyànjú àtàwọn ìyá ìyá bẹ́ẹ̀ pé kí wọn parí ọ̀rọ̀ yìí àmọ́ tí wọn sọ ni pé kí sista Bukky kó finú ẹgbẹ́ sílẹ̀ gbogbo bí sista Bukky ti jáde ní pátápátá ni wọn yọ sista Bukky kúrò kì í sábùkì nìkan ni wọ́n yọ o wọ́n yọ èmi gan kúrò wọ́n yọ mí kúrò lórí Facebook tí mo create tí mo tẹ́ pé mo ṣe wàhálà ẹ̀ adẹ̀fílẹ̀ fún wọn a wá lọ create another page mi start afresh because Yorùbá nation la fẹ́ jà fún a nídìí àti máa bára wa jà a fi page yẹn lẹ̀ fún wọn completely a filẹ̀ fún wọn completely a lọ create another Yorùbá nation now me Facebook YouTube Twitter, and everything from the beginning. torí pé ohun tó ń bẹ nínú ẹni ò ní ṣaláìmọ̀ jáde lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yìí fídíò kan tún jáde ní the same June òun ni fídíò yìí jáde fídíò yìí jáde ní June twenty seven twenty twenty one ó ní fídíò kan yìí ló tún jáde tí Frank Bello tí wọ́n á ń kọ̀ ọmọ Yorùbá ẹ jẹ́ ká fura màá tún play fídíò yìí fún wa <laughs> ó mà ṣe o Yorùbá gan sọ̀rọ̀ wọ́n ní pánsá ò fura pánsá já. Ja àjà ò fura àjà jìn ní bí onílé ò bá fura olè a sì máa kóru ilé àwọn Yorùbá gan wá sọ pé wọ́n ní ìfura gangan lóògùn àgbà ẹ wò ó ẹ jẹ́ ká tún jọ wo fídíò yìí at least it's lasted for one hour but màá try láti forward díẹ̀ kẹ́ ẹ gbọ́ àwọn tó wà nínú fídíò yìí kẹgbọ́n tí wọ́n sọ yìí pé àwọn ń jà fún nígbà tí yorùbá nation náà kúrò lọ́dọ̀ wọn wípé àwọn ń jà fún ìdìnnà yorùbá lónìí ẹ̀kọ́ ti fojú mọ́ wọn o wọ́n kó ẹgbẹ́ jọ láti lò wọ́n fún tinubu ni kì í ṣe àwọn nìkan ọ̀pọ̀lọpọ̀ mídíà àwọn náà ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ èmi ò kí wáá ṣẹni tí sọ pé mídíà àti ilé ìdárúkọ mídíà bẹ́ẹ̀ nọ́mbà one David Hamilton mo da orúkọ yín èmi mọ̀ yín dáadáa torí pé nínú ẹgbẹ́ tẹ padà wá create fún Tinubu twenty twenty three ẹ mọ̀ pé mo wà ń bẹ̀ bó ti jáde ẹ padà hard mi that is what last year early last year tẹ bẹ̀rẹ̀ sí ní kàn fáwọn èèyàn pé ó ṣeéṣe kí Yorùbá nation yìí kó má work out kó má ṣe gbá kó má ṣàwo ẹ jẹ́ ká ní ṣe ẹ jẹ́ ká ní plan B I mention your name kì í dẹ̀ ṣẹ́yìn nìkan. I'm live. pa mi. mo máa pa mi sí o so that kò ní ẹ̀kọ́. fídíò yìí. ṣe gbọ́. almost one hour fídíò ní tá a ti ṣe mítì nígbà náà ibi ni wọ́n ti play fídíò tí bàbá aliu àti bàbá àròpọ̀ ore tí wọ́n ṣe ní aleme last year nígbà tí bàbá aliu sọ wípé aki tajudeen adigun rahimi gangan pàápàá fún alára ẹ dandan ni ká kí ẹni tá a bá rò pé aṣíwájú tàbí tá a bá gbà pé aṣíwájú yìí ò kì í ṣe ẹ̀ṣẹ̀ láti eh, kí irú èèyàn bẹ́ẹ̀ mo ti ní màá fast ẹ díẹ̀. Um, my entire system got frozen um, the last time uh, uh, ladies and gentlemen you're welcome to the part two of the show because. I want to get to the to the nitty-gritty and the root of the problem that I saw that many people did not see. Now I've got in the studio with me because I'm going to. torí pé Frank Bello Opa wale nwe ní wọn à sí lára wa nu Yorùbá nation wọ́n lọ mú wọn wá ní àwọn kọ́ni yóò sọ ìpilẹ̀ṣẹ̀ Yorùbá nation àwa ìta aṣọ lélẹ̀ yìí ṣùgbọ́n mo ti ń bọ̀ lórí Frank Bello ntẹ́yìn ò mọ̀ ni wípé Frank Bello náà ti kọ̀wé fipò sílẹ̀ wọ́n ti kọ̀wé fipò sílẹ̀ nítorí pé wọn ò rò ó tọ́ àwọn gan lónìí ẹ̀rí ọkàn ọmọ jẹun wípé ọmọ borí owó yìí ayé kò tọ́ tó péré yìí òótọ́ ni ayé kò tọ́ o èmi ò kì í ṣédé sọ̀rọ̀ ẹ mọ̀ lónìí wípé ní tí mo ń sọ òótọ́ ni bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi heritage àwọn gan mọ̀ lónìí pé ní tí mo ń sọ yìí mo ti sọ ṣáájú àkókò yìí òótọ́ ni èmi wà nínú zoom meeting tí heritage ti ń sọ iye tó ń tí ẹ Tajudeen Adigun Raheem tó ti ń sọ iye tó fún ẹnì kọ̀ọ̀kan wọn pé owó gbà ẹ lọ máa ṣèbàjẹ́ káàkiri lónìí wá ń kọ́ ṣé ẹ̀ padà wá bọ́ ń bẹ̀ ṣé ò padà wá yé yín wípé òkótó irọ́ ti já òkótó irọ́ yìí já go straight into into that because um, uh, Sister Lola that was speaking that time uh, never knew what what was happening at this end. She's here with me, and she's got a walk to go to, and I'm just quickly going to get her in and wrap up this and I'm going to carry on. I'm going to dispatch her and I'm going to carry on with the stream. Um, Sister Lola, you're welcome once again. All right. All right. Uh, uh, I, I, got, I got to, to where everything was showing Sister Buki. Yes. And, and asking, asking, her who and who and who agreed with her to go and do that. Yes. And she and said, said so people, people you know, no, people, people with her. her. Not, her. So who are those people? who are those people she's referring to? Because I am still going to unveil. Um, before you go any further, are you aware that Professor Banji Akitoye and some other people are about to launch Yoruba Nation now in Republic of Ireland? Are you aware of that? somebody, somebody send, it, send it to, to our, our <laughs> platform. It's so, it's funny. funny. I think I these are the people, people she's referring, to, that, that they, they, they agree that he, she, should she go, go and register. register. This okay. Horrible. horrible. Okay, now you carry on from where you stopped because I know you are you are very very limited for time on the street. Yes, carry yes, on. Yes, yes. So, so when, when she, said, said that, that I, I just, just cannot, cannot link it with, with what, what Comrade Victor Taiwo put, put in the, letter, letter to um, um, Mr. Tajuddin Brahim. Mm. It's, it's so, so glaring, glaring because, because all, all I said then, was that Mr. Tajuddin came, came to you, to tell you of, what is going on because, because of the respect he has for you, and you, and told, you told her, her you miss you uh, uh, Victor Taiwo told her that, that you are you so are sure, sure that this that meeting this that you called can can we can can I, I have I have a recording of should we play that that part where Victor Taiwo was was addressing uh, the people as at that time. I have the clip. Should we play for the world to see? Play so play. that we can clear things. Okay, I am going to do this. Um, uh, uh, people. I am going to do this. I have that clip uh, somewhere. So I am going to look for it and I'm going to play it. Uh, that clip. Okay, uh, here we are. And I think I have uh, some other clip. Uh, the meeting, I, I, think it was an interview with uh, Arupoire in which Aliu was talking and some of your grassroots awareness campaign. I think this was from Leki Ibeju, Ibeju campaign. Um, I am going to equally um, play that. Okay, I am going to do this uh, for the benefit of those who are with us uh, so that you guys can see the truth, the lies, and the deception that I am referring to. You see, black legs, black on black. Now, watch this because this was the Zoom meeting that um, Victor Taiwo uh, came to. I'm going to play it for you, for the whole world to see. And I want you to please note every word that came out of Victor Taiwo's mouth. I'll roll it. some of your grassroots awareness campaign. I think this was from Leki Ibeju, Ibeju campaign. Um, I am going to equally um, play that Okay, I am going to do this uh, for the benefit of those who are with us uh, so that you guys can see the truth, the lies, and the deception that I am referring to. You see, black legs, black on black. Now, watch this because this was the Zoom meeting that um, Victor Taiwo uh, came to. I'm going to play it for you, for the whole world to see. And I want you to please note every word that came out of Victor Taiwo's mouth. I'll roll it. ṣe rí ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ confusion wọn lélẹ́yìí ọ̀pọ̀lọpọ̀ agbára ni wọ́n lò láti ajáàkì Yorùbá nation now ara ìkànnù ẹ̀lẹ́wò yìí ẹ̀yin ẹ wo Yorùbá nation now tiwọn yìí ẹ wo kọ́lọ̀ tí wọ́n lò láàrin ẹ̀ ẹ wo lógo wọn ṣé Yorùbá nation now a máa pé méjì bí ṣé Yorùbá nation now ṣé a máa pé mẹ́ta bí yorùbá nation náà ẹyọ kan náà la ní òun náà sì ní ẹyọ kan ṣùgbọ́n wọn ò rí àǹfààní láti rí logo yìí hijack wọn create logo tí wọn pe ẹlú another yorùbá nation now àmọ́ yàtọ̀ sí a real yorùbá nation now eléyìí tá a gbé dání tàbí léyìí táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ yorùbá nation now tiwọn léyìí nígbà tí wọn ò rí ojútùú sí kinní yìí wọ́n gbìyànjú agbára wọn wípé kí sista Bukky kó jọ̀wọ́ copyright yìí kó jọ̀wọ́ ẹ̀ kalẹ̀ kí sista Bukky kó lọ remove copyright kò lórí logo yìí káwọn tó lè gbà wípé lóòótọ́ lóòótọ́ o ló ń ṣe fún ọmọ Yorùbá wọ́n ní nítorí pé tí ò bá yọ copyright yẹn kúrò a jẹ́ wípé ó fẹ́ sọ Yorùbá nation now yìí ó fẹ́ sọ di property tara ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ohun tí Frank Bello tó mọ̀ tó lè fi confuse arábìnrin ló gbìyànjú ẹ sì mọ̀ wípé àwọn ọkùnrin a ní ọgbọ́n lọ́pọ̀lọpọ̀ wọ́n confuse arábìnrin yìí wọ́n lo gbogbo ọ̀nà wípé tó bá jẹ́ pé lóòtítọ́ àti lódodo ìran Yorùbá ló bá ń ṣiṣẹ́ fún lóòótọ́ lọ́yọ̀ lógo ìkúrò wọ́n dá a lámọ̀ràn wọ́n gbà níwà wọ́n rò lérò ọgbọ́tù bẹ́ẹ̀ tẹ̀ kò ṣiṣẹ́ eléyìí ló mú kí wọ́n wá yí padà sí i yorùbá nation now movement kí ló yìí kùn àmọ́ màá máa fast ẹ̀dẹ̀dẹ̀ díẹ̀ láti lè kẹrin pé. okay pause there pause hold it hold it there hold it there let me carry on with the tape hold it there. carry on with the tape. everybody belongs to me. no i don't belong to you. ṣùgbọ́n àrùn fídíò tí wọ́n ń play yìí tí bàbá wa Victor Taiwo tí wọ́n ti sọ̀rọ̀ ọ̀nà nígbà tí wọ́n fẹ́ parí aáwọ̀ yìí láàrin àwọn méjèèjì wípé kò yẹ kí Tajudeen Adigun Raheem kò yẹ kó sọ pé òun fẹ́ tún lọ dẹ ẹgbẹ́ mi ìkálẹ̀ tó bá jẹ́ pé lòtítọ́ àti lódodo òní tí gbogbo wa jọ ń jà fún náà ní ìran Yorùbá tá a bá jà ẹ̀já parí ẹ̀ padà wá àmọ́ ẹ̀ pa òpóró mọ́ kì í ṣe àwọn nìkan ló sọ àwọn ẹgbẹ́ kan wà tí bàbá wa òkè bí ọ̀run kò sí tí wọ́n dá sílẹ̀ nígbà tí ẹgbẹ́ ọ̀hún ṣì wà lódìdí àwọn tí wọ́n pe meeting lọ́jọ́ ọ̀hún tí wọ́n pe tá a sí reconciliation meeting lọ́jọ́ ọ̀hún ara wọn ni pásítọ̀ akínwùmí jù wà ara wọn ni pásítọ̀ akẹ́jù wà ara wọn ni àwọn èèyàn jàǹkànjàǹkàn ara wọn ni bàbá òkè bí ọ̀run kò sí wà. Si láti lè parí àwọ̀ yìí àmọ́ nígbà tí àwọn wọ̀nyí rí òótọ́ òdodo àti òkodoro ọ̀rọ̀ tí wọ́n rí fact with evidence kì í ṣe bí kankan sọ̀rọ̀ lásán I have them bí lẹ́tà bí wọ́n ṣe ń kọ́ bí wọ́n ṣe gbé ẹni tí wọ́n kọ́ gba blueprint Yorùbá nation now tí wọ́n kọ́ gbà á òun náà ni bàbá wa òkè bí ọ̀run kò sí bàbá lè kọ́kọ́ sẹ́ndẹ̀ẹ́ sí nígbà wọn ó tún wá di pé wọ́n á sẹ́ndẹ̀ẹ́ sí igbákejì Tajudeen lónìí tó pè rẹ̀ ní five chairman kan tó wá sẹ̀nẹ̀ sí Tajudeen àwọn tí mo ń sọ yìí ẹ̀rí ẹ̀ ń bẹ lọ́wọ́ mi tí ṣe bí a pé mo ń sọ àwọn àwísọ ọ̀rọ̀. ṣe rí fídíò yìí. tí bá kú lọ́la bóyá ọ̀fọ́ yìí ló máa bàbá yìí sọ òótọ́ ọ̀rọ̀. I always want to save you. wọ́n Dr. Victor Taiwo wọ́n wọ́n advice wa wọ́n sọ tó ọ̀rọ̀ for everybody. online you are welcome baba kí ni mo sọ ṣe rí wọ́n sọ nǹkan fún chairman òwe kan tó sáà máa ń yà sí mi lẹ́nu ni pé tíró bá lu lógún ọdún ọjọ́ kan lòótọ́ á bà tí ìrọ̀bá ti mọ̀ pé. tí irọ́ bá lọ fún odidi ogún ọdún ọjọ́ kan báyìí òtítọ́ yóò bà òtítọ́ dé bá irọ́ gbogbo ẹ̀yin Yorùbá National Movement lónìí òkótó rọ yín ti já òkótó rọ yín já fídíò yìí complete one hour forty five ó kódà lọ́n bí ṣe two hours yóò sì gbà mí lákòókò àmọ́ màá máa mú wá dẹ̀dẹ̀ díẹ̀ nígbà tá a bẹ̀rẹ̀ the first rally tá a lọ ṣe lélẹ́yìí èmi ni mo á ń kọ ẹ̀ èmi ni mo á ń kọ rally yìí èmi ni mo á rally tá a lọ ṣe nìyí eléyìí la lọ ṣe ní ìgbẹ̀dùn lẹ́kí lẹ́kọ̀ọ́ láti lọ ṣe eléyìí àmọ́ gbogbo ìgbà tí bàbá Aliu bá ti ń ṣe prógámù yìí òun ló máa ń fi àpọ́nlé fún Tajudeen Adigun Raheem kì í ṣe pé Tajudeen jẹ́ olórí o Tajudeen have never be the leader or convener of Yorùbá nation now that is the truth he, have, he has never kì í ṣe òun ló dá Yorùbá nation now sílẹ̀ kì í ṣe òun ló create Yorùbá nation now Yorùbá nation now àwọn tí wọ́n mú wá gẹ́gẹ́ ní bàbá Aliu àti sista Bukky àwọn ni wọ́n jókòó ni wọ́n ro orúkọ wọn nígbà tí wọ́n ń ro èmi gan òsì ń bẹ wọ́n ti ro tán kó tó pè mí sí i wọ́n ti ro tán kó tó pè mí sí i ẹ má jẹ́ ń go far lórí fídíò yìí torí pé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ohun tó ṣẹlẹ̀ yìí wọn rò pé àwọn lè rí sista Bukky manipulate ni bọ síbẹ̀síbẹ̀ wọn ò rí manipulate àmọ́ kí wá ló wá ṣẹlẹ̀ ẹ fẹ́ ṣe olóṣèlú ẹ wá kó irin méjì bọ́ná papọ̀ ẹ mú yorùbá fúláàgì yorùbá ẹ tẹ̀síwájú ẹ wá mú yorùbá nation now ẹ fi lẹ́tà wọn ẹ fi sáàárín lẹ́tà ti yín ẹ mú Yorùbá World Congress ẹ fi síbẹ̀ ó dẹ̀ sọ́nu pé you are not the convener of Yorùbá World Congress then why are you mention Yorùbá World Congress tí wọ́n jẹ́ pé àwọn ni wọ́n fọwọ́ sí ìwé pé kí Tinubu kó tẹ̀síwájú mi ò against Tinubu I'm not against anyone but let us be straight màá lọ mú fídíò yìí wá. láàárín family àti compound láàárín compound àti ìlú láàárín ìlú tó fi dé state you see how that progression and that is why I love you so much and I want you to know that Akogun in Holland is working tirelessly with your organization and we respect you so much. Thank you very much, sir. Um, Yoruba World Congress the journey. Uh, by the way, I did not convene you about World Congress. It has been convened for a very long time. When we talk about Yoruba World Congress without even talking about people like General Alani Akinriade, I'm sure you all know. These are our Yoruba nationalists. Dr. Amos Akinda, akọ̀gùn tọ́lá professor akila uh, of course a wonderful very clever man also my dear brother dr victor Tyro. these are people and myself also, of course i'm very young among them but they all accepted me to walk alongside with Baba I Professor Banji Akintoye. Wherever they are today, please, a round of applause to them. We thank them for the awareness they've um, worked on, created, made us to understand who we are, the concept of that self preservation. And number two, there is nothing wrong when you identify yourself to your own nation. We're all talking about Yoruba nation, Yoruba nation. Now, there's some people says that, oh, Awala say Yoruba nation. Does it make we that would believe in that Yoruba nation more than Yoruba than uh, than than you, the political elite? No. What we are looking for is also what you are looking for. And that is exactly what brought us here today. Um, I also want to give a thanks to a lot of people that made Yoruba World Congress to be an international recognized organization. When I convened Yoruba World Congress in the UK, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ Our media power if not, then we won't have, you know, get there. A round of applause to my dear brother, Ade Thomas, the Heritage TV. You worked tirelessly with me, with my dear father, um, Baba Bello. Ibi tí nínú program tí wọ́n ṣe yìí tí wọ́n ti fọwọ́ sí wípé àwọn fara mọ́ kí Tinubu kó máa tẹ̀síwájú mo fẹ́ padà play again níbi tí mo ń lọ rè wípé baba wa heritage <laughs> ẹ má tàràn Yorùbá ẹ má bínú gbólóhùn tí mo lò yìí o àwọn kan ò tí ì mọbi tẹ́yìn gan lọ torí pé nínú prógámù yìí ẹ wà ń bẹ̀ ẹni tí mo sọ pé wà ń bẹ̀ lélẹ́yìí gbogbo wa pátápátá ó ní ọmọ Yorùbá tó gbọ́n. Be an international recognized organization. When I convened Yoruba work Congress in the UK, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ kó ṣeé ṣe. Our media power, if not then, we won't have, you know, get there. A round of applause to my dear brother, Adi Thomas. Eri, only a round of applause to my brother, Adi Thomas. Ó nawasi, nawọ́ sí yín. Ẹ̀yin ọmọ Yorùbá. <laughs> Àwọn kan ń bẹ nínú ìgò tí wọ́n ń jẹ́ jíìn. Àwọn kan ń gbéra wọn pamọ́, wọ́n sì ń olóòótọ́ ò kì í tà onírọ́ ló máa ń tà ọwọ́ tí bàbá yìí náà ó fi ń wáyé pé bàbá wa heritage mo tún lo bàbá fún yín o torí pé lè bí mi lọ́mọ o ṣùgbọ́n mo tún lo bàbá fún yín kí n tún lè pọn ilé ẹ wà ń bẹ́ẹ̀ ẹ sì mọ ní tán fẹ́ ṣe ẹ sì mọ wípé wọ́n fẹ́ tàná Yorùbá ẹ sì wá ń kọ̀rọ̀ ẹ tún fi dúdú sínú ẹ wá tún funfun jáde Heritage TV ó ní wọ́n náwó sí yìí àbí èmi nìkan ni mo fẹ́ rí ni bíkọ́ tẹ́ ẹ̀ bá síbẹ̀ kò ní náwó sí yín rárá àtọ̀ èmi ò rí dájú confuse mi tẹ́ ẹ̀ bá síbẹ̀ kò ní náwó sí yín pé ẹ bá mi kí Heritage ẹ wà ń bẹ́ ẹ mo tún máa dá padà màá tún tún bí ìpìlẹ̀ lẹ́ẹ̀kan sí. ṣeéṣe our media power if not then we won't have, you know, get there. A round of applause to my dear brother, Ade Thomas. Ṣẹ̀tìrì báyìí, ẹ bá mi Thomas, heritage. Emi ò ní kí oníkálukú yín kó má ṣe ń tẹ́ bá fẹ́ ṣe. Èmi ò ní kẹ́ má ṣe kí ló dé tẹ́ ń fi yorùbá nation kí ló dé tẹ́ ń kó wa sínú ìdààmú kí ló dé tí ẹ̀yin wọ̀nyí heritage tv david damington kí ló dé tí ẹ máa máa tí ẹ máa máa tí ẹ ò jẹ́ ọ̀ ẹ dúró gébílì tí pé fẹ́ dúró as double politics ẹ dúró sójú kan ká mọ̀ pé ojú kan lẹ wà ẹ jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n wá sọ pé heritage ní kí bàbá Hussein wá búra ẹ̀ẹ́dẹ̀gbẹ́ heritage bọ́ gbogbo ẹ̀yin tí ẹ ń takò bàbá Hussein lónìí pé wọn ò búra lórí heritage heritage náà mọ́ báyìí ẹni heritage wá búra tí ò bá wà nínú prógrámù yìí mo challenge heritage lónìí ẹni heritage náà ò bọ́ra kó wá fi oògùn búra ní gbangba tí ò bá sínú prógrámù tí wọ́n ṣe yìí ẹ̀yin tẹ́ bá mọ fídíò court ẹ̀ court bíi We don't need to be fool ourselves anymore. As a media, we don't need to keep, we don't need to just keep silent. Kí heritage kí àwọn náà bọ́ta báyìí kí wọ́n wá búra pa àwọn ò sí ń bẹ̀ torí pé ọmọ Yorùbá ni gbogbo wa adẹ̀rínà agbọ́n ó ní ẹ bá mi kí heritage ó nawọ́ sí i heritage ò lè sọ pé òun ò ń bì behind the scene heritage wa those who are behind the scene we know them ìkànnì wọn ti kọ̀wé fipò sílẹ̀ lónìí I will read ìwé tó ó ti kọ lẹ́tà resignation letter ó ti kọ́ ṣẹ́dítẹ̀jì òsinmi program yìí ni ẹ̀ẹ́dìjà wa bọ́ta agbẹ̀bá kí n tó yè wá mo tún wá ń challenge bàbá wa ah ó mà ṣe o ó mà ṣe o ọ̀rọ̀ mọ́mọ́ gbé mi o alalala ah, ọ̀rọ̀ mọ́ gbé mi ọ̀rọ̀ mọ́ gbé mi ọ̀rọ̀ mọ́ gbé mi torí pé tá a bá tọ̀ ọ́ a máa dẹrun nídìí tá a bá sì tọ́ dáadáa a máa dẹrun nídìí àwọn wọ̀nyí ni wọ́n ní followers ju òkúrọ́ ni wọ́n wọ́n dẹ̀ náà wọ́n ń ṣe Yorùbá nation Tajudeen Adigun Raheem ó náwó báyìí ó ní a round of applause for my brother Adetomus heritage ṣé heritage lè sọ pé òun ò sinmi program yìí ni that hand indicate that heritage is part of this concussion conclusion conjunction bora kí mo fẹ́ pè náà mi mọ tí mo fẹ́ pè mọ́ heritage wà ń bẹ̀ heritage ó wà ń bì mo ní àwọn kan tó jẹ́ wípé ẹnu yìí lájọ wà heritage ni o heritage ni wọ́n máa ń wò torí pé ibi tí wọ́n ti ń ròkò tó ibi tí wọ́n ti ń ròkò tó lélẹ̀ òótọ́ ò kì í tà á irọ́ ló máa ń tà heritage ò lè sọ pé àwọn ò sí níbi program yìí wọ́n wà ń bẹ dáadáa wọ́n à lè sọ pé àwọn ò sí ń bẹ tán bá jiyàn ká máa bọ̀ lórí program kejì kejì wá búra fún wọn kódà tán bá lo mọ̀dárí kan fún wọn yóò mú wọn wọ́n wà ń bẹ ká má wulẹ̀ búra èké wọ́n wà ń program yìí because ọwọ́ tí arákùnrin náà ọwọ́ tí ẹ̀gbọ́n mi náà ó fi yé pé heritage is Present in this gathering. Let me continue. Heritage TV. You worked tirelessly with me, with my dear father. Uh, Eri, only you worked tirelessly with me. èmi wà nínú program tí you get the mi sọ wípé níṣe ni òun fún heritage logo láti ma bú ha heritage mi ò sì fẹ́ jẹ́ kí èmi àti yín ká kọlu alẹ́ ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ ẹnu torí pé tí mo ń sọ yìí tí mo mọ̀ ni n tẹ̀yìn gẹ́sì mọ̀ pé mo mọ̀ ni torí pé ẹ mọ̀ pé dáadáa èmi wà lára àwọn part tó start Yorùbá Nation Now pẹ̀lú Tajudeen Adigun Rahim kò dẹ̀ lè bọ́ta lónìí kó lóun fún mi ní one thousand naira rí gbogbo ẹnu mo sọ ní gbangba báyìí mr tajudeen adigunraye mi ò lè bọ́ta kó ní èmi fún èmi ọmọ gbòòrò owó ní one thousand naira owó yorùbá one thousand naira pé òun á sẹ́ndẹ̀sì mi rí kò sí ṣùgbọ́n mo mọ yí àwọn owó tó ti sẹ́ndì sẹ́yìn nínú prógáàmù ọ̀hún tí n bá parọ́ mo ti búra ọmọ yorùbá ni mi gbọ́dọ̀ parọ́ mi frank bello ló dá a mọ́ lẹ́nu wípé you didn't buy heritage you pay him for his job You didn't buy heritage. You paid him for his job. Frank Bello ló yí ọ̀rọ̀ yẹn because níta jọ pé òun sanwó sẹ́tẹ̀ǹ ṣe òun sanwó <laughs> oníbòye sọ́ngbà náà heritage ẹ̀ wà mí program yìí kí ló dé tẹ̀ ń tàràn Yorùbá ẹ̀ dẹ̀ tún bọ́ sórí program yìí any Etoshu Blackbini, what can they pay me? I don't know. They just called me to come and coffee. I don't know what they are doing there. I had a camouflage. When I did go, torí pé wọ́n fẹ́ràn yín ni ọmọ yorùbá mọ̀ sọ̀rọ̀ ṣẹ ẹ mọ̀ wá ọmọ yorùbá mọ̀ ẹ̀yin lẹ bọ́ta heritage ẹ̀yin lẹ bọ́ta ẹ sọ wípé i swear with the god i have saw baba oseni he went to tinubu's house ha kò ní dá fún gbogbo òpùrọ́ heritage lórí programu yín lẹ ti yẹ̀yẹ́ bàbá hussein nígbà Baba bàbá yìí yóò búra wípé ó ti bá Tinubu sọ̀rọ̀ rí he called me that heritage you won't get money if you are doing this now kí wálé wá ń ṣe lónìí sáàsì ni yóò padà wá túbà yìí ṣé pé padà wá jà yín ṣé pé padà wá jà yín báyìí heritage ṣé pé ò padà wá jà yín báyìí sáàsì ni yóò padà wá túbà yìí bí rọpá ọdún ọjọ́ kan ṣùgbọ́n òótọ́ yóò bá a mi ò gbèsè ìmàbò sẹ́ni o ẹ mọ̀ sí mi gbọ́ o ṣùgbọ́n nígbà yìí gbogbo wa la rí ẹni tí ìyẹ́gẹ́ tó jẹ́ pé olóòótọ́ àti òdodo ni. yag ẹnìkan sọ wípé ó ní I am not here to defend heritage ó ní but I think he cleared the year last night God bless you sir thank you so much with what you said, I will not say anything about it again. Thank you. Ẹnìkan ti bá mi clear me? wọ́n ní heritage, wọ́n ní wọ́n ti clear yẹ̀, mi ò dẹ̀ mọ́ tí wọ́n fi clear yẹ̀ fún mi. Ṣùgbọ́n wà tẹ́lẹ̀ ti sọ, kò yẹ kí n tún sọ nípa ẹ̀ mọ́ rárá àtọ̀. Ẹ má then I will withdraw my statement if heritage, heritage have cleared the year, kò sí wàhálà, ohun tó bá wọ heritage kí wọ́n clear but heritage wọ́n wà nínú program, wọ́n tẹ̀ mọ́ tí wọ́n fẹ́ ṣe. Ṣé bí ìran Yorùbá ni wọ́n? Ṣé bí ìran Yorùbá ni? ẹnìkan náà sọ mi ó ní Victor ó ní bàbá heritage kì í parọ́ it's okay that is me the years clear ó náà mo sọ sẹ́jọ́ pé mi ò bu heritage àárín yẹn ti clear jẹ́ kí n mójú kúrò bẹ́ẹ̀ má wọlé jẹ́ kí n sọ ń pa ẹ̀mọ́ bẹ́ẹ̀ yẹn nígbà tí mo ti rí yẹn bíi méjì àbí yẹn mẹ́ta tí wọ́n ti sọ nípa heritage wọ́n ní ẹnìkan ní ìyá ẹnìkan náà sọ ní Victor ní bàbá ẹ stop oníkìníkan so now fine nígbà tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n ti sọ nípa ọ̀rọ̀ heritage màá ní ẹ jẹ́ kí n dákẹ́ láàrin yẹn kí n má wulẹ̀ sọ ó lè ní reason ti heritage tó lọ heritage wọn dẹ̀ ni wọ́n ti clear yẹ ní last night ọpẹ́ ni fún ọlọ́run kò sí wàhálà ẹ jẹ́ kí á tẹ̀síwájú láàrin yẹn ká máa bá ètò wa lọ tajudeen adigun rahim ẹ jẹ́ kí n máa bá ètò mi lọ. bello frank bello everybody knows him. then wọ́n tún wá mention frank bello frank bello náà ti ń bá tajudeen adigun rahim bọ̀ ọjọ́ tipẹ́ ẹ̀ ṣùgbọ́n gbogbo wọn ni wọn ò rí ń táwa rí nígbà yìí wọn ò rí òótọ́ but wọ́n sọ fún wa lónìí wípé Frank Bello wọ́n ti kọ lẹ́tà fi ipò sílẹ̀ kúrò nínú ẹgbẹ́ eléyìí Tajudeen Adigun rahim tó wà nítorí náà látàrí tí Frank Bello ṣe yìí mi rò pé mo ní ẹ̀tọ́ kankan láti bú àwọn náà tàbí láti sọ̀rọ̀ òdì sí àwọn náà nítorí pé wọ́n ti kọ̀wé fi ipò sílẹ̀ màá dẹ̀ gbé ìwé ọ̀hún wá sí iwájú wa bó tilẹ̀ jẹ́ pé ó fẹ́rẹ́ lójú tèmi láti kà àmọ́ màá gbìyànjú láti kà á nígbà tí màá gbé bí Frank Bello bí wọ́n ṣe bínú fi ẹ̀kọ ìwé fi ipò sílẹ̀ torí tá a bá ní ká máa gbọ́ kí ní gbogbo apáta láti rí wò a kàn dára wa láàmú ni ṣùgbọ́n àwọn tá a ti rí gbọ́ tá a ti mà òun làwọn eléyìí Frank Bello ti kọ̀wé fi ipò sílẹ̀ o wọ́n dẹ̀ kọ ìwé yìí ní ọjọ́ kẹlòó wọ́n kọ ní date twenty five tí í ṣe òní òní òní yìí ni Frank Bello ni wọ́n kọ ìwé fi ipò sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ fáǹsì heritage mi ò bú heritage ọmọ sọlá àti lọ́nà pé mi ò bú wọn o ẹ̀yin tẹ́ ṣáà gbọ́ pé mo bú wọn mo dẹ̀ rò pé Abíọ́dún yìí wọ́n fọ́lọ́ mi dáadáa àti Victor ẹ ṣe púpọ̀ ẹ má bínú mi ò pẹ́ẹ́rẹ́ kí mo sọ mi ò ṣùgbọ́n ó kàn dùn mí wípé ọwọ́ tó nà yìí ó indicate heritage ni tá a bá sì wá rí tá a bá sọ ọ́ àjẹpá wa náà láìdí àníwá ṣùgbọ́n ẹ sọ wípé heritage ti clear ayé ẹ̀ fún ara rẹ̀ ọlọ́run ò ní dá wa láàmú n tá à ń náà nìyẹn Frank Bello wọ́n ti padà kọ ìwé fi ipò sílẹ̀ ẹgbẹ́ bí wọ́n ṣe kọ́ wọ́n ní to FAO engineer Tajudeen Rahim President Yoruba World Congress UK and then Yoru, Yoru, YNN ibi tí wàhálà ti wà lélẹ́yìí àwọn náà tún lo YNN bracket movement YNN movement ni wọ́n jẹ́ kò ní bracket ibi tí a ti miss ẹ̀ lélẹ́yìí wọ́n ní United Kingdom dated twenty five October twenty twenty two ẹ má bínú ó wẹ́ lórí tèmi o glass mi ò dẹ̀ lè gbé títí ó ní reference letter of resignation as a member Dear Tajuddin Adigun Rahim, I am writing to inform you that effectively from today, Tuesday, October 2022, I will be resigning my position from the role of patron and member slash communication specialist of the Yoruba World Congress slash Yoruba Nation Non Movement in the United Kingdom under your leadership as the president slash chairman méjèèjì president slash chairman though my experience and positive contribution toward the anticipation of the Yoruba agitation have been not have been have been nothing but wọn but yẹn lẹ́ẹ̀mejì but but positive mo ló wẹ́ díẹ̀ ẹ̀ níbí ní o wọ́n ní due to multifarious activities within the group in the last few weeks and months. I have decided after a long deliberation to shift my focus on Yoruba dream and dialogue toward other areas, away from the political impasse and recklessness of the group to which you preside as the chairman and president. As the chairman and the president, the Yoruba struggle and the agitation have highlighted my desire to my desire to but the very best of my communication and creative skill to good use and to make meaningful difference in the lives of the 60 million Yorubas through community and international outreach. When this was not an easy decision to make in the light of the action the group undertakes to sidetrack with the bandit and the political class, the political class in Nigeria that brought the on time desire for our agitation for for necessary ẹjẹ tí mi padà ó ti hàn before me ẹ gbọ́dọ̀ dẹ́gbẹ́ satisfaction the last word i would like to thank you for the opportunity to learn for the opportunity to learn things that were every strange to me in the last one and a half years of having to deal with ourselves. The, the abundance of the creative and communication skill I have brought over the period, I believe I have sharp the, the anticipation I will always look back on my time work with the group with a great fondness. Your sincerely, Monday sign, Frank Bello. Frank Bello náà ti ṣe tó yẹ kí wọ́n ṣe àwọn náà resign ìyẹn ni pé gbogbo wa ti ń rí ibi tí òótọ́ ọ̀rọ̀ ti wá Nation Now movement wọn ò ja ìjàngbara fún Yorùbá Nation Now wọn ò já ìjàgbára fún ìran yorùbá <laughs> ẹ wo ẹnìkan sọ wípé ó ní you don't need to apologize to them please I have been having doubt about the way uh, Hamilton Frank Bello Heritage Program each time I watch those guys Ah, dádì wa kéè ṣe rí ìdí tí mo ṣe apologize ni pé nínú àwọn fans heritage àwọn fans wọn náà jẹ́ fans mi and then fans fans nígbà míì wọ́n ní upper sales lórí àwa tá à ń ṣe program once tá bá ti rí evidence látọ̀dọ̀ wọn mi ò apologize torí pé n ti fi heritage ṣe ò dá n tí wọ́n ṣe ò dá ṣùgbọ́n mo apologize wípé mo tákù wọn nígbà tí wọ́n ti clear yìí tèmi ò dẹ̀ gbọ́ yí ẹ̀ yẹn ṣùgbọ́n àwọn tí wọ́n gbọ́ sọ pé ó ti clear yí whether we believe or not God will judge my own is just to clear my heart pé okay mo tako heritage olórí pé ẹnì yìí náwó pọ̀ wà ń bẹ̀ kí ni tẹ́tẹ́ yìí lọ́ọ́ ṣe ń bẹ̀ kí ni tọ́lọ́ ṣe mẹ́ for the first place then báwo ni wọ́n ṣe fẹ́ clear yí ẹ̀ pé àwọn lọ́bẹ̀ o ṣé wọ́n di àwọn lójú ni ṣé wọ́n gbé àwọn débẹ̀ ni o ṣé wọ́n gbọ́n ìyẹn ò kàn mí nígbà táwọn fans wọn sọ pé heritage ti clear yí ẹ̀ tó lẹ̀ ti tẹ́ wọn lọ́rùn àwọn tí ò bá tẹ́ lọ́rùn wọn á lọ bẹ́ẹ̀ tí àyíntà ẹ̀ṣin yóò dá kò tẹ́ èmi lọ́rùn torí pé kò yẹ kí wọ́n lọ bẹ̀ níbẹ̀rẹ̀ àwọn ni wọ́n gbé àwọn èèyàn kan wá wípé kan wá máa búra àwọn sọ lórí péjì wọn wípé bàbá òsínì ó lọ sílé Tinubu ó lọ sílé gbogbo ẹ̀ eléyìí táwọn wá sí kò wá worst bàbá òsínì ò ti tiwọ́ bọ̀wé pé kí Tinubu ṣe president àwọn ti tiwọ́ bọ̀wé tó náà wà ń bẹ́ẹ̀ gbà tí wọ́n ń tọwọ́ bọ̀ wọ́n ti sáyìn bí òsorúkọ wọn bẹ́ẹ̀ wọ́n wà ń bẹ́ẹ̀ náà wọ́n wà ń bẹ́ẹ̀ pé wọ́n sáyìn bọ́tìyẹn kọ́ la fẹ́ jẹ́ bí kì í ṣe pé ká tẹ̀síwájú nínú rẹ̀ pọ̀ so ẹ ṣe ẹ̀yin náà fi opinion ti ẹ̀yin náà má bínú dápẹ́ tí n bá ṣe yẹn ó bá kò bá tẹ ẹ má bínú ṣe gbọ́ nítorí tọ́lọ́ ẹ jẹ́ kákan kákan wà nù kí mo fẹ́ kákan ṣe program yìí on a neutral program láì fara gun ẹnikẹ́ni láì fara gun ẹnikẹ́ni rárá olùjẹ́ kí n sọ pé Frank Bello náà mi ò ní sọ much nípa wọn torí pé wọ́n ti kọ lẹ́tà fún resignation lẹ́tà wọn lẹ́ ń wò nígbẹ̀mí yìí bẹ́ẹ̀ ẹ lè pè wọlé sáà wọ́n ní sáà wọ́n lè pè wọlé ẹ lè pè wọlé ẹ lè pè wọlé nọ́mbà tí ẹ lè pè wọlé náà wà ń bẹ ẹ lè pè wọlé ẹ lè pè wọlé nítorí tọlọ́run ẹ lè pè wọlé ẹ jẹ́ kí n gbé nọ́mbà tí ẹ máa pè sí ẹ lè pè wọlé ẹ kájọ sọ ni ó náà yẹ kó sọ pé mi ò fẹ́ sọ much nípa ọ̀rọ̀ bàbá bọ̀dá mi heritage torí bọ̀dá mi ni bó tilẹ̀ wù kí èmi àti wọn lónìí ẹ̀gbọ́n mi ni wọ́n sì jẹ́ so bọ̀dá mi ni ẹ lè pè wọlé ẹ lè pè wọlé so ìdí ni wípé kò sí bá a ṣe fẹ́ ṣe a ò ní jẹran ara wa ṣùgbọ́n ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa ká sọ tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ ká mọ̀ pé kíní yìí òótọ́ ọ̀rọ̀ ni tí ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ rèé ẹ wò ó lẹ́tà tí Frank Bello tí wọ́n fi fi ìwé sílẹ̀ ni mo ti kà fún wa yìí ẹ̀yẹ ènìyàn wa ọ̀tọ̀ òun náà ni Yorùbá Nation Now ó yàtọ̀ sí yorùbá nation now movement àwọn yorùbá nation now wọ́n ti kọ lẹ́tà láti ṣe kí ni lẹ́tà tí yorùbá nation now movement tí wọ́n kọ rí wípé àwọn faramọ́ o pé kí buhari o àti òsínbàjò o àti tinubu o kí wọ́n jáde fún twenty twenty two o àwọn faramọ́ lẹ́tà tí wọ́n lẹ̀ ń wò yìí àmọ́ ṣe wá rí àwọn yorùbá nation now àwọn náà fèsù gbẹgbà àwọn náà kọ lẹ́tà láti sọ wípé ntẹ́ ẹ ṣe yìí o àwọn decline àwọn ò fẹ́ o àwọn náà sáré ṣe kí n tàmọ̀ sí press release méjèèjì lẹ́ ń wò yìí lẹ́tà àkọ́kọ́ tẹ́ ń wò yìí eléyìí tẹ́ ń wò yìí òun eléyìí tí Yorùbá Nation Now Movement wọ́n kọ wípé àwọn fọwọ́ sí kéèkì Tinubu kó jẹ president àwọn dẹ́ support tiẹ̀ lẹ́tà tí a pọ̀ ọ̀hún òun lẹ gbọ́ tí wọ́n sọ pé press release wọ́n ní Yorùbá nation now YLN decline decline wọ́n decline tí wọ́n sọ pé àwọn ò sí ń bẹ̀ gẹ́gẹ́ bí Frank Bello náà ṣe sọ pé òun náà kọ̀wé fipò sílẹ̀ pé láti bí ọdún kan àbọ̀ tóun ti ń bẹ ẹgbẹ́ ìrìn ohun tóun padà wá rí láàrin ọ̀sẹ̀ kan sí oṣù kan síbi tá a wà yìí ó jẹ́ kàyéfì fóun ó jẹ́ ohun tó bà òun lọ́kàn jẹ́ púpọ̀ látàrí ìdí èyí òun kọ̀wé fi ipò sílẹ̀ òun ò ṣe mọ́ a ní láti burú yẹn bẹ́yẹn náà a gbọ́dọ̀ bú wọn nítorí pé àwọn náà ti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe ṣùgbọ́n kinní kan mo mọ̀ o ṣe é rí David Damington máa tún ti padà sọ́dọ̀ bọ̀dá mi heritage àti àwọn tó kù yìí ó yẹ ká mọ ibi tí wọ́n ń lọ kò yẹ ká ní plan b ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín kí la ní gbogbo ṣe rí tá a bá ti sọ pé ṣe rí yorùbá wọn ní tí èèyàn bá lé eku méjì wọn ní wú ẹ̀dá bí a máa pòfo méjèèjì olófin jẹ́ pé tá a bá máa jẹ́ ọ̀sákálá ẹ jẹ́ ká jẹ́ ọ̀sákálá tá bá máa jẹ́ òṣokolo ẹ jẹ́ ká jẹ́ òṣokolo èwo ni ọ̀sàkàlà ṣokolo mo sọ gbólóhùn kan kí n tó yìí mo ní mo wà lára gúrùpù ibi tí David Damit create fún second option àmọ́ mo ti kúrò ń bẹ̀ báyọ̀ o mo ti yọra mi o wọ́n add mi síbẹ̀ ni ibẹ̀ ni mo ti ń gbọ́ wípé ẹni tá a bá ti ṣe agbọ́dọ̀ agbọ́dọ̀ gba tí a ó máa ṣe o a sì ń tan ìran Yorùbá a sì mú àwọn kankan ò sì mọ̀ pé wọ́n ń tan àwọn ẹ sì bọ́ta ẹ bọ̀ sórí program ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe program àwọn èèyàn ó sì mọ hélì yín wọn mọ ṣàdúrà fún yín ṣẹrí ọmọ ṣẹrí ẹni tó bá ń wùwò èpè tí wọn bá wá ń ṣe àdúrà fún èpè ní padà wá di arúgbó níbẹ̀ ẹni tí wọn bá sì wá sípè fún tó bá ń wùwò àdúrà àdúrà ni ó padà wá jarú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ̀rọ̀ Ọlọ́run bá ṣe rí o ó ní tìwọ ò bá ṣe ohun òfìfo ara kì yóò yọ ṣe é rí i ọ̀rọ̀ yorùbá yìí á padà délẹ̀ lérí á sì padà débi tá à ń lọ yorùbá wọn ní ojú ló ń kán òun sì ń padà bọ̀ wá débẹ̀ ìyẹn ni wípé ojú ló ń kán wá ilẹ̀ yorùbá padà wá dúró àmọ́ ìtàn tẹ́yìn ti kọ yìí ṣé yóò padà wá parẹ́ ni ohun tẹ́ ẹ ti kọ nítàn yìí ṣé padà mú kúrò ohun tẹ́ ẹ ti kọ nítàn yìí ṣe é padà yí kúrò pé kò rí bẹ́ẹ̀ mọ́ ni ẹ ò lè padà yí kúrò torí pé ẹ ti kọ nítàn yóò sì wà yóò sì máa bẹ bẹ́ẹ̀ yóò sì máa wà bẹ́ẹ̀ tí ó sì sí ẹnikẹ́ni tí yóò yí padà àwọn fídíò two thousand and twenty one ó ní mo bẹ̀rẹ̀ sí ní play fún wa yìí o bẹ́ẹ̀ mo tún sì ní thousand mo tún sì ní àwọn fídíò míì eléyìí tó jẹ́ wípé ó tún worse gélé lọ ó worst ju ilé tí mo ti ṣó yìí lọ ṣùgbọ́n ẹni tí ò bá fẹ́ kó bàjẹ́ ó ní bá a ṣe ṣe èmi ò sì fẹ́ kó bàjẹ́ mo fẹ́ kó dáa ni ṣùgbọ́n ẹ ti gbà pé lónìí àwọn kan wà tí wọn ò kí ṣe ara wa o àwọn kan wà má jẹ́ ń pé fídíò yìí látọ̀dọ̀ ẹni tẹ́jì náà ló ti wá ibi tí wọ́n àwọn kan wà tí wọn ò kí àwọn fídíò tí mo ń sọ yìí àwọn fídíò tó ti pẹ́ nìyí fídíò last year ni ṣùgbọ́n tó fara pẹ́yìn tó padà wá ṣẹlẹ̀ lónìí tó fara jọ tó padà wá ṣẹlẹ̀ lónìí hello hello mao ah ẹ jẹ́ kí n pè yín fún alára mi tó dàbẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe pè yín nẹ́tíwọ́ọ̀kì yẹn ò wọlé èmi wá pè yín fún alára mi ń sìn tó jẹ́ pé farapẹ́ torí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ni ṣùgbọ́n ó ṣeé ṣe kó má sòní torí pé bàbá Aliu àti sista Bukky àwọn gan sì ń bọ̀ wá sọ tẹnu wọn torí pé tí wọn ò bá jáde tí wọn ò bá wá sọ tẹnu wọn ó ṣeé ṣe kí àwọn ènìyàn kí wọn máa wo àwọn ènìyàn wọ̀nyí gẹ́gẹ́ bí ẹni wípé àwọn ni wọ́n ń ta ìran yorùbá torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọn ò tí mọ̀ wípé YNNM ó yàtọ̀ sí YNN hello hello hello máa ti wà lórí ètò ẹ̀rọ máa yes ma. ẹ ẹ rà ló gbà. àmì máa ìdílé yín ò ní dàrú o. àmì láṣẹ Ọlọ́run àtẹ̀yìn náà mà. àdélé ìmúṣẹ láṣẹ ọdún. lágbára Ọlọ́run mà. nǹkan kékeré tèmi kàn fi sọ ni pé gbogbo kí n kọ́kọ́ bá gbogbo àwa tí à ń wò yìí kí n kọ́kọ́ bá wọn sọ ọ̀rọ̀ tó ṣe yé mi níwọ̀n bá tí ọkùnrin mi mọ̀. Hmm. gbogbo àwa tá à ń wo àwọn bàbá bàbá wa wọ̀nyí àtàwọn ìyá wa wọ̀nyí. a ní iṣẹ́ láti ṣe gidigidi ní ìkòríta tí a dé yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni màmí bẹ́ẹ̀ni. nǹkan tí mo gbé dání tí ẹ̀yin gbé dání tó bá jẹ́ lóòótọ́ lóòótọ́ lẹ gbé dání tó bá ní nǹkan kan tí àwọn ìyá wa tàbí àwọn bàbá wa lòún ṣe àbí tí wọ́n sọ ẹ má máa jẹ́ kí àtakò máa pọ̀ ibi tí ó ti máa parí ni kí ẹ jẹ́ ká gbé dání. bẹ́ẹ̀ ni màá. torí nǹkan ńlá la gbé dání kì í ṣe nǹkan yẹpẹrẹ nǹkan ẹlẹgẹ́gẹ́ ni. nípa ìdí èyí gbogbo nǹkan kí nǹkan ìbáwò kó ṣẹlẹ̀ àgàgà ní ìkórìtà tí a ti wà yìí. Hmm. bẹ́ẹ̀ ni. a ti wà ní ìkórìtà passover sí <laughs> i. mami ẹ ṣe púpọ̀. tí Yorùbá ń pè ní ìkòríta èrè kọjá. èrè kọjá bẹ́ẹ̀ ni. a wà ní bí ìgbà tí a lọ sílùú òdì kejì a ti wà ní ẹnu bridge omi dé omi wà láàrin àdẹ̀fẹ́ kọjá sórí bíìjì yẹn. Hmm. Hmm. ẹni tí àárín ibẹ̀ yẹn ò bá yé bíi pé à ń lọ bìkan àti dẹ́nu ilé kó wọ́n sí ẹnu gate bíi pé láti gate ara lè kọjá. Hmm ìkórìtà ibi tá a wà nìyẹn. ó yé mi mà. tí èèyàn bá dẹ̀ wà nírú ìkórìtà yìí bíi pé ẹ jẹ́ kí n fi ìdílé ṣe àpẹẹrẹ a wà nínú ìdílé èmi wá èmi wá ní visa bíi visa Amẹ́ríkà mo wá lọ ń sọ fún gbogbo èèyàn kiri gẹ́gẹ́ bí ọmọdé mi ò mọ olódì hmm. mo dẹ̀ ti sọ fún àwọn olódì. Hmm pé mò ń lọ sí amẹ́ríkà èmi ò dẹ̀ mọ àwọn tó nífẹ̀ẹ́ mi mi mọ àwọn tí ò nífẹ̀ẹ́ yín ní àwọn tí ò nífẹ̀ẹ́ mi yẹn tí wọ́n máa kéré mi bọ́ káyè bá gbà mọ́ èmi ò lè mọ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. wọn á dẹ̀ máa rẹ́rìn sí mi <laughs> ẹ kú múra <laughs> ẹ kú múra láì mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ tó ní ìmọ̀bẹ́lẹ̀. Hmm. ní ìkórìíta tí adé irú wọn pọ̀ lára wọn. bẹ́ẹ̀ni ẹni tó bá dẹ̀ mọ bó ṣe ń rídìí èèyàn dáadáa tó bá wà lára wa ẹni tó bá pé òótọ́ dání ó yẹ kó ti mọ̀ ní ìkòríta ti adé yìí. àgàgà lórí comment ẹni tó bá gbé òótọ́ dání tó bá ń comment èèyàn máa mọ̀ pé eléyìí gbó òótọ́ dání eléyìí yóò gbó òótọ́ dání. ẹ ṣe ẹ kó àlàyé sọ̀rọ̀ mi yé yín sà. àgbọ́yé mà. nípa ìdí èyí gbogbo àwa tá à ń comment tá à ń wo àwọn bàbá àti ìyá yìí ẹ jẹ́ ká fi yèdè nú. Hmm, kì í ṣe gbogbo wọn ló lè máa sọ nǹkan tó dùn mọ́ wa kó sì máa máa fi yèdè nú ní ìkórìtà ẹni látàrí pé ibi tá à ń lò yẹn ní ká fọ́ sí. ìyẹn tún lọ bẹ́ẹ̀ jẹ́ kí n tún gbé báyìí tí èèyàn bá bí ìbejì ìyá kan bàbá kan ló máa ń bí àwọn ìbejì wọn yẹn kì í ṣe ìwà kan ló wà nínú wọn. bẹ́ẹ̀ni. ìyá àti bàbá ò délé tó yẹ kó wáyé tí táyé kó fi kọ́hìndé ńlẹ̀ kò ṣe kó wáyé tí kọ́hìndé kó fi táyé ńlẹ̀. kò ṣeé ṣe. ó máa tọ́ wọn sọ́nà ní ìwọ bó ṣe yẹ kó ṣe rèé. ìkòríta ẹ̀ la wà yìí ẹnikẹ́ni nínú àwọn bàbá àtàwọn ìyá wa táwọn wò wọ̀nyí lórí nǹkan tá a gbé dání yìí nǹkan kíkan ìbáwò tán bá ṣe ẹ má máa jẹ́ ká sọ pé kò yẹ kó ṣe bí eléyìí ní gbangba báyìí tí nọ́mbà wọn bá ti wà lọ́wọ́ wa tí wọ́n bá ti parí gbogbo program yìí a lè pè wọ́n kájọ sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ bó ṣe wù wá àwọn èmi ẹ̀yin àti àwọn nìkan ló jọ gbọ́ kì í ṣe gbogbo ayé bí eléyìí tí gbogbo ayé bá lọ ń gbọ́ etí kan la fi gbọ́ ṣùgbọ́n ìtumọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ la máa túmọ̀ ẹ̀ sí. nípa ìdí èyí ní ìkóríta ẹ jẹ́ ká fi lè dénú gidi o mo fi ọlọ́run bẹ̀ yín ẹ̀yin náà bàbá mi ọmọbodè owó. yes ma. àgbà jẹ́ yín dà. àmì màmá. àgbà yín ò ní dàrí dèrèdè. àmì màmá. ní ìkóríta ti adé yìí hmm. ẹ̀yin ni gbogbo wa ń wò àtàwọn tẹjọ ń kọ wọrin lọkùnrin lóbìnrin lórí mídíà ọ̀tọ̀ọ̀tọ̀ tí ẹ bá èèyàn ẹlẹgẹ́ ni yín gbogbo ẹ̀yin tẹ́ gbé kínní ìdání ẹni ni yín tí ẹ̀dẹ̀ mọ̀tẹ́yìn bá ti tọ́ kò ṣe é kójọ. kò jọ mọ́ bẹ́ẹ̀ ni. tó bá ní nǹkan kí nǹkan tẹ́ bá ti rí ní àárín ara yín ẹ má máa fi gbogbo pàtó síta bẹ́ẹ̀ ṣe pé lè síta ẹ pe bàbá yẹn ẹ pé mo gbọ́ bẹ́ẹ̀ ti ẹ̀jà ayé àtijọ́ grandpagbo fámìlì àgbẹ̀ ni mo ti jáde tí dáàdi wa pẹ̀lú àbúrò wọn bá jà tó bá ti tó àkókò tó ń gbẹ ẹ̀gúsí ọ̀nà ibìkan náà máa ń gbà lọ oko wọn ò dẹ̀ fẹ́ bá àbúrò wọn sọ̀rọ̀ wọ́n ti máa lọ ga ní àdìsí yẹn kí lètò máa ń gbà yàtọ̀. ọjọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí mo wá bẹ̀rẹ̀ pé dákìtì ní kí ẹ kẹ́ ẹ ṣe irú nǹkan tẹ́ ẹ ṣe yìí wọ́n wá ní nǹkan báyìí báyìí ń ṣẹlẹ̀ nọ́mbà pé àwọn àti lágbájá àwọn pẹ̀lú wọn wọ́n jà à ń pẹ́pẹ́ àwọn ọ̀dẹ̀ wọ́n dẹ̀ máa ń sọ fúnra ṣé o ti ṣe kí ní ìtì ṣé o ti gbé ṣe léyìí tì nínú oko àwọn àlọ́ bá nínú oko ṣé o ti gbẹ̀gbẹ̀ tí ṣé o ti gbẹ̀gbẹ̀ ní ìtọ́ ó ní ṣùgbọ́n òun mọ ọmọ ìpè bá wọn sọ̀rọ̀ tó bá ń kọjá ní ìsinmi tó máa mọ̀ pé à òun lòun dà sílẹ̀ tó máa mọ̀wọ́ ó náà ti pàápàá àwọn tí òun bá ẹ̀fọn bá ti bá àwọn tí ń bẹ̀gùn sí àwọn tí ò mọ̀wé nìyẹn tó ń mọ̀ kankan talkless of ẹ̀yin tí ẹ ti ẹ mọ̀wé ẹ mọ̀ gbogbo ẹ̀ Yorùbá ló ní gbogbo ọgbọ́n ló ní gbogbo nǹkan Ọlọ́run fi jogún fún wa ní kò sọ̀rọ̀ káàdùn bẹ́ẹ̀ Ọlọ́run ló fi jogún fún wa ẹ jẹ́ ká wá ro gbogbo nǹkan tá a wá gbé dání tó jẹ́ ní ẹlẹgẹ́ yìí kò kọ́ sí nǹkan tá a bá ti ká máa lè lérú ẹ jẹ́ a máa kọ́kọ́ pera wa ná. Ah. ọ̀rọ̀ bàbá. sẹ́rí mọ́mí wa o. bàbá ò sẹ́yìn àti gbogbo nǹkan wa ó yẹ kí gbogbo ẹ ti parí. mọ́mí mi o. ibo là ń lọ a rọ́pọ̀ ọjọ́ ò lẹ fẹ́ jà mí. mọ́mí mi mọ́mí mi mọ́mí mi o ṣé ń gbọ́ mi mà. bẹ́ẹ̀ ni mo fi ọlọ́run tó ní ẹ̀mí mi búra mo búra pẹ̀lú tí màá jẹ́ láyé ṣẹ́rí fídíò tí mo play lónìí tí mo ní tajòdè tó nawọ́ pé heritage mo ẹ̀ ṣe ń rí for the first time lórí show ni ọlọ́run rí inú mi ṣẹ́rí fídíò tí mo kọ́ play lákọ̀ọ́kọ́ tí ṣe ti heritage tẹ́ bá lọ wo program mo sọ pé mi ò fi bú heritage o ṣẹ́rí àwọn fídíò yẹn ó ti pẹ́ láti last year ni lílé ọ̀rọ̀ yorùbá nation náà ni kí ló mú wàhálà wà nígbà yẹn kí ló mú kí Tajudeen Adigun kí ló mú tó kúrò òun ni mo ń tà láti explain tí mo wá mú fídíò yẹn ò bá bàbá wa heritage ìwé náà kò kò kàn wọ́n rárá àtọ̀ àwọn kan jẹ́ pé àwọn ni wọ́n á ń kọ̀ àwọn ni wọ́n ṣe program yẹn ni mo kàn mú wá ni àwọn tí wọ́n dẹ̀ ń gbọ́ mi wọ́n á lè jẹ́rìí sí pé kì í mo bú mi ò bú wọn ṣùgbọ́n níbi tí mo ti ń ṣe analysis fídíò yìí ni mo ti wá rí ọwọ́ tó náà pé heritage lẹ́tọ̀ sọ pé ah ló wá fi heritage náà wà ń bì àwọn náà mọ̀ ń pẹ́ ìyẹn ló mú mi sọ̀rọ̀ pé heritage ẹ̀yin náà wò ó ẹ wo bí tẹ́yìn náà ti bára yín lónìí ẹ wà lára àwọn tó sáìn fún tó ẹ wà lára àwọn tó ta Yorùbá nation <laughs> ẹ wà lára àwọn tó tà wá àwọn ibi tí mo ti ń sọ̀rọ̀ yìí ohun tó ṣe díẹ̀ rí Ọlọ́run àjẹkẹ́ pẹ́ fún wa ohun tó máa ń ṣe àwa tá a máa ṣe program gbà mí ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ní àwò kí wo comment comment tí mo wá padà wò ni mo wá rí i pé mọ́mí wa tí ó ń jẹ́ Abíọ́dún Ìgè sọ wípé heritage ti clear yìí ẹ̀ ẹdẹmọ tó fi múrú àwọn ìsọ bẹ́ẹ̀ dájúdájú tẹrítẹjì sọ yẹn ó ti tẹ́ wọn lọ́rùn wọ́n ti wà wà convinced èmi nídìí àti lọ síwájú mọ́ olójẹ kí wọ́n padà wá sọ pé mo tọrọ àforíjì fún ẹni tí ìgbà yẹn ẹni mọ́mi wa kọ́nà tán pè ní Victoria eh, Fashema àwọn náà sọ bẹ́ẹ̀ hmm. so ohun tó yẹ kí n má padà sọ pé mo túbá fún heritage yẹn mo wá padà wá túbá fún heritage mi ò bú wọn gan tẹ bá lọ wò kí ṣe bí wọ́n bú wọn ṣùgbọ́n mo kàn rí pé ah heritage náà wà ń bíi ẹ rí pé bàbá fi tọ́ta ẹ̀yìn Frank Bello ẹ rí pé mi ò sọ torí pé kí torí pé mo bẹ̀rẹ̀ program mo ti rí lẹ́tà tí wọ́n kọ tí wọ́n fi fìwé sílẹ̀ pé àwọn ò sí lára yín mọ́ torí inú bí bàbá yìí ó sì kọ̀wé fi po ẹ̀ sílẹ̀ ó lò jẹ́ kí n sọ much nípa wọn ṣùgbọ́n ẹni tí mo kọ̀ sí gan náà ni bàbá wa Tajudeen Adigun Raheem tí wọ́n gbé pé níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n ní àwọn ń ṣe Yorùbá nation ṣùgbọ́n láàárín méjì gbogbo tí wọ́n ti torí ẹ̀ ṣe ni wípé wọ́n ń kó ẹgbẹ́ jọ láti lè kàǹpè fún Tinubu ni kò dẹ̀ sí ní tó burú jù ń bẹ̀ wàláì torí pé nínú Yorùbá nation a sọ wípé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe tó bá wù ú èmi ò lòdì sí Tajudeen Adigun Raheem pé bóyá ó ń tẹ̀lé Tinubu àbí wọ́n fọ́lọ̀ Tinubu ṣùgbọ́n mọ́mi wa ní tí mo lòdì sí ni wípé nínú fídíò ọ̀hún màá lọ yọ ohun tí mo fi sójú ẹ̀ kúrò nínú fídíò ọ̀hún afẹ́kẹ́ yìí náà kẹ́ bá mi wo ohun tí wọ́n lò yìí ẹ rí àwọn kankan tí wọ́n lò ń bẹ̀ ẹ wò mọ́mí wa tẹ bá wò ẹ rí pé wọ́n lo fídíò yìí wọ́n lo flag Yorùbá nation o ni wọ́n fi tẹ́ kíní pẹpẹ ṣé kì ẹ̀yin ìyá wa yẹn mọ̀ pé n tá àmọ̀ síbẹ̀ ni ọ̀gá which is chameleon tó máa ń gbaṣọ aláṣọ wọ̀ aṣọ ta ni wọ́n ń gbà wọ̀ yìí aṣọ ọ̀ràn Yorùbá ni aṣọ èmi àti yín ni tá a bá wá sọ̀rọ̀ tá a bá tètè jáde ká tètè gba aṣọ yìí padà á jẹ́ pé a ti bọ́ wọ́nu lẹ́tà tí wọ́n dẹ̀ kọ wọ́n kọ lẹ́tà yìí ní orúkọ yorùbá self determination amọ̀mọ̀ pé ẹ ti rí lẹ́tà ọ̀hún tẹ́ ẹ bá rí mo lè send ẹ̀ sí mm-hmm. tí wọ́n dẹ̀ sign bí àwọn bóyá bíi mẹ́fà bá àwọn méje ẹjọ́ níbo lèmi àti gbogbo àwọn èyí tí mo láti jọ jókòó a ní láti sọ pé a fẹ́ ní second thought ojú kan làdá wa ní yorùbá nation náà ni tó bá àgbà dandan yorùbá nation yìí náà ni ṣùgbọ́n nígbà tí ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ ń lìdí wa yìí torí pé Tajudeen Àdìgúnra yìí tó bá jẹ́ pé wọ́n dúró síbi tó yẹ kí wọ́n dúró sí ni wàláì mo fẹ́ ni tó lẹ́mí mi búra ó yẹ òkìkí wọn yóò kàn níbi tó yẹ pé àwọn èèyàn mọ̀ wọ́n torí pé wọ́n fara sí Yorùbá nation yìí níbẹ̀rẹ̀ ṣé bọ́dọ̀ wọn ni mo ń sọ yìí wọ́n fara sí Yorùbá nation yìí níbẹ̀rẹ̀ ṣùgbọ́n irú ẹ̀dá tọ́lọ̀ ń dá wọn ni wípé èmi ni èmi ni kì í ṣe àwa ni I am the chairman i am the president ẹ ẹ dẹgbọ́ lọ ṣe ohunkóhun láì ṣe pé wọ́n bá mọ̀ sí tẹ́ ẹ bá ṣe ohunkóhun báyìí ẹ máa fáyà ni no re no mercy ẹ mọ̀ orí èèyàn tó yẹ pé it is his own principle there is no mercy We fire out fire in ni tó dẹ́n tí mo mọ̀ dáadáa ni èmi náà sì bú wọn pé wọ́n ṣe ṣe léyìí ṣùgbọ́n tí mo kàn sọ ni pé ó yẹ kí wọ́n dá dúró pé èmi Tajudeen Adigunra yìí mi ò pẹ̀lú ẹgbẹ́ mi o yorùbá National movement à ń lọ ẹ tún wá lọ mú orúkọ yorùbá nation now tí í ṣe ẹgbẹ́ tí bàbá aliu àti sista bukki tí wọ́n create ẹ tún wá lọ forúkọ wọn sáàárín rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní ju fídíò débi tó fi mú bàbá wọ olóyè Sunday Igboho tí wọ́n fi lọ ṣe fídíò pẹ̀lú ọmọ bọ̀tà wípé ẹ̀yin yorùbá nation now tẹ́ yóò ṣojú yín àgbà yorùbá ni bó dẹ̀ pé bàbá wa ò mọ̀ ọmọ bọ̀tà náà dẹ̀ mọ̀ wípé ọ̀tọ̀ ni yorùbá nation movement ọ̀tọ̀ ni yorùbá nation now torí mo jẹ́ ọmọ bọ̀tà tó bá mọ̀ tí yóò tètè correct bàbá wa pé bàbá wa yorùbá nation movement àwọn eléyìí o ẹ rí pé kínní yìí ó ti wá ń dibi pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní tẹnu àbùkù bá àwọn yorùbá nation now pé ó dàbẹ́ ni pé wọ́n ṣiṣẹ́ pẹ̀lú olóṣèlú ohun tó jẹ́ kí èmi tó jẹ́ kí èmi jáde nìyẹn láti lè clear yẹ̀ wípé ọ̀tọ̀ ni yorùbá nation now tẹ́ bá ti rí yorùbá nation now àwọn ni bàbá aliu àti sista bukki ọ̀tọ̀ ní yorùbá national movement ó yàtọ̀ síra wọn ẹ ṣe púpọ̀ mà ṣe wà pẹ̀lú wa mà ẹ ṣe ẹ tẹ̀síwájú mà. tí ẹ ní bẹ́ẹ̀ ṣe sọ fún wa yìí ó dáa bẹ́ẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa ò lè tọ́ àwọn ọ̀dọ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. nípa ti. Tí ọ̀rọ̀ bàbá tí ẹ ló kù láàrin wa yìí tán ṣiṣẹ́ takuntakun tán lọ a ò lè fẹ́rú ẹ̀ kù. tọ́rọ̀ mi yé yín sà. àgbọ́yé mà. a ò lè fẹ́rú ẹ̀ kù. ẹ dẹ̀ ti sọ bí ìwà wọn ṣe rí olórí olórí olórí ọlọ́run nìkan ló ń jẹ́ ìmíní hmm. ọlọ́run lọ́ba tó ń fìyàn sípò ẹni tó bá gbé Yorùbá lọ́wọ́ bó jẹ́ ìwọ ni bó jẹ́ mi ni ẹ jẹ́ nọ́mbà wá ẹ jẹ́ ká fi kúrú sí nọ́mbà tó ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ ká fọkàn sí pé mi ò tiẹ̀ fẹ́ nǹkan kì í ṣe ẹ jẹ́ àpẹdá ní unconditional. bẹ́ẹ̀ ni kì í ṣe torí ìtorí ipò tàbí torí owó hmm. kì í ṣe torí ipò kì í ṣe torí owó ni mo ṣe gbé Yorùbá tí mo gbé dání dání kí wá ní èrè ìdí tí mo fi gbé dání kí káàdì fún wa máa bi ara wa léèrè torí ìran mi ni Ọlọ́run má jẹ́ àparun tí ìran yẹn bá parun gan ṣé kí ni àmì ìdánilójú pé o tiẹ̀ wá o tiẹ̀ fẹ́ wá ní ipò yẹn lọ́jọ́ iwájú. níbo òǹkà òǹkà òǹkà máa padà dẹ́rù Fúlàní ni <laughs> kí ló ṣẹlẹ̀ sí ìnáwó lónìí. ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn nǹkan tí wọn tún rò ni pé ipò yìí ipò yìí ipò yìí tá à ń lé yìí gan pàápàá ó dáa tá a bá wá gbalẹ̀ yorùbá ìtàn politics tó ń pè lóṣèlú ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní pẹrẹwu ni hmm. ọ̀pọ̀lọpọ̀ òwò bẹ̀ yẹn ó dáa tí òṣèlú yìí bá wá bẹ̀rẹ̀ nínú ilẹ̀ yorùbá a kì í ṣọmọ stéètì kan kálukú pẹ̀lú stéètì ẹ̀ ni bó dẹ̀ jẹ́ kálukú pẹ̀lú province ẹ̀ ni. bẹ́ẹ̀ ni mà tó o bá tún wá dénú stéètì ọmọlúkú gọọmenti kan ti wá ní rárá ìyẹn tún lọ bẹ́ẹ̀ yẹn tó o bá tún dé lúkú gọọmenti oríṣiríṣi kò wà ńbẹ̀ ó dáa ká tún fìgbẹ́sẹ̀ gbẹ́ ká bá wá dénú ilẹ̀ Yorùbá ìwọ tó wà ní ìlú òyìnbó wọ́n rẹ́ lòmíì ní ìlú òyìnbó àwọn tó ń lídìí iṣẹ́ tó ń gbé lídà iṣẹ́ wọ́n rọmọ ẹ̀yìn wọn tó gbowó jù wọ́n bó bá ṣe ṣiṣẹ́ tí lo ṣe máa gbowó sí hmm ẹlòmíì wọ́n fún nípò àlòmọ̀ nídìí ipò ẹ ọmọ tí wọ́n bá fi sọ̀rọ̀ nídìí tó gbọ́ ibi iṣẹ́ ẹ̀ òun ló lórí iṣẹ́ ẹ̀ owó tí wọ́n ń fún àwọn ọmọ ènìyàn iṣẹ́ tó bá ṣe hmm. òun ló máa gbà hmm. kí náà fi mú náà fi ń compensate wọn wọ́n kò máa kọ nǹkan yẹn sára igi igi náà máa ń pè fún wọn. tí ẹ bá fọkàn sílé káàkó ọ̀pọ̀ rìwọ́ọ̀dù fún wọn rìwọ́ọ̀dù rẹ tó ṣe báyìí báyìí báyìí wọ́n gbé igi tẹ̀kún ọ̀hún alẹ̀ mọ́ ìpẹ́ ìkànnà. tí wọ́n bá gbọ́kàn sí pé nǹkan tó fẹ́ lọ máa ṣe nílẹ̀ Yorùbá nìyẹn kì í ṣe torí pé wọ́n fẹ́ máa fún ẹ ní dọ́kúmọ̀nì náà ṣe máa gbé ẹ dípò iṣẹ́ tó ṣe náà fi máa gbé ẹ dípò kò dẹ́ ṣe pé kò dé bẹ̀ mọ́ ìpírìtì ẹ hmm. èwo là ń dúpọ̀ fún kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ ti rí pé bá wò àwọn ni ilẹ̀ Yorùbá tá a gbé dání yìí gbogbo ẹ̀yin ti ní kékeré sì ni ti ní àwọn tó ń gbọ́ wa tó máa àwọn àwa tá à ń gbọ́ yín tó jẹ́ pé àwa la máa ń fa wàhálà ni mò ń bá sọ̀rọ̀ àwa torí ọ̀pọ̀lọpọ̀ wa ló ń fa wàhálà bá yín ọ̀pọ̀lọpọ̀ yín ò mọ̀ pàwàlà wàhálà bá yín bẹ́ẹ̀ ni màmá. àwa la máa pè ní pé kò yẹ kẹ́lẹ́ rí báyìí kò yẹ kẹ́lẹ́ rí báyìí iṣẹ́ wo anybody tó bá wá peru yẹn wá máa rò pé ẹ máa bí léèrè pé iṣẹ́ wo nìwọ tẹ̀ fún pété ní ìlú ẹ ní stéètì ẹ iṣẹ́ wo ló ti gbé ṣe bẹ̀ lórí ọ̀rọ̀ wo ilé ẹ̀rẹ̀ yorùbá rẹ mẹ́tara nìyí iṣẹ́ ráńpẹ́ wo ló ti ṣe hmm. ẹ̀jẹ̀ a máa fi àwa léèrè tí a bá ń ṣe tá a bá ń ṣe tá a gbéṣẹ́ tó kàn láti máa máa máa da àwọn èèyàn rú téèyàn bá ṣiṣẹ́ tó rẹ̀ kò lè ráyè ìdàgbà rí ẹni náà ibi tẹ wà kẹkẹ tí o di kẹkẹ ti dé ìgbà mi kan mọ́ mi àtọ́ pé oúnjẹ rẹ̀ ní kẹkẹ tí kọ́kọ́ sùn sí náà àbí ìlú sọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ṣe rí ibi tẹ ẹ parọ́ ẹ parọ́ mi wà kò yí sí kò yí sí rárá àtọ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ mi ti ṣiṣẹ́ lọ òtún tí wọ́n ti ṣiṣẹ́ lọ òtún kí wọ́n ti ṣiṣẹ́ lọ wájú kẹ́nìkan ti ṣiṣẹ́ lọ ẹ̀yìn lórí ọ̀rọ̀ Yorùbá yìí a ní lè máa gbé gbogbo nǹkan wọ̀nyí dání. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ìyẹn ìyẹn jẹ́ bẹ́ẹ̀ nípa ti ọ̀rọ̀ pé YNN ni YNN Yorùbá ní nana. bẹ́ẹ̀ni. ó dàbí pé mo gbọ́ tí wọn kì í sọ̀rọ̀ níbì kan torí ó wà lára àwọn kọ́mítì pẹ̀lú ọmọ mẹ́mbà. ẹ àwọn gáṣẹ́ three hundred. ọ̀pọ̀lọpọ̀ kọ̀ọ̀kan nípa ọdún ẹnìyẹn ṣe àwọn náà ti tọ̀. torí ẹlòmíì máa gbọ́ nínú àwa tá à ń wò yín wọn ò ní sọ fún yín pé lágbájá mà ti sọ̀rọ̀ o mo wà lára àwọn tó tó pè tó kọ́mẹ̀tì sí pé bàbá yẹn ti sọ bàbá heritage wọn ti sọ̀rọ̀. yà ok mo ti mo ti gẹ́ẹ̀tì yín bẹ́ẹ̀ yẹn mà. àwọn ọmọ nǹkan kan tó ń ṣẹlẹ̀ àwọn lọ bẹ̀ o ṣùgbọ́n immediately táwọn ti ní nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ká wọ́n fèrè fe. bẹ́ẹ̀ ni wọ́n sọ wọ́n láwọn sá wọ́n láwọn ò lè sọ pé àwọn ò lọ bẹ̀ rárá. ok. wọ́n ní ṣùgbọ́n gbà táwọn farabalẹ̀ táwọn ti pé à kí ló ń ṣẹlẹ̀ ní táwọn ti rí nǹkan tó máa ṣẹlẹ̀. báyìí àti àwọn àwọn tá ni. ẹ̀yà ìyẹn jẹ́ nǹkan tó wà. ẹ ṣe púpọ̀ ẹ ṣe gan ẹ lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kan sí i lórí ètò yìí kẹ́ tó lọ bọ́ mi wá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ mo ti gbọ́ níbẹ̀rẹ̀ mi ò bú ẹ̀gbọ́n mi Adé Thomas àmọ́ mo tún fi àsìkò sọ pé kí wọ́n má bínú ṣe rí tọ́rọ̀ bá ta wá lára tá a bá ti sọ báyìí tá a jẹ́ kí ẹni tí ọ̀rọ̀ ń bá wí tá jẹ́ kó mọ̀ tá a bá wá rẹ̀yìn ìyá wa báyìí tẹ́ ẹ fi sùúrù gbé fún mi báyìí tó bá jẹ́ lómìn ni á bẹ̀rẹ̀ sí ní gbé mi sépè ni kò ní fi sùúrù gbé ẹni mo ṣe rí mẹ́sẹ̀gì yín ni mo sáré pera padà pé à tó bá rí bẹ́ẹ̀ kàn má bínú ọ̀nà tá a gbà tá a máa fi kọ̀rẹ́ tara wa lé mo fẹ́ kí gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa lónìí náà tí ẹ jẹ́ kọ́ tí jẹ́ ẹ viewers wa mo fẹ́ kẹ́ bá mi kẹ́ẹ̀kọ́ látara mọ́ mi wà yìí ẹ wo bí wọ́n ṣe fi pẹ̀lẹ́ wọ́n kọ́kọ́ kọ́ sí mi wípé heritage is already clear the year mo wá dàn pé tó bá rí bẹ́ẹ̀ àjẹpọ ti parí nìyẹn wọn wá ní sàwọn lè wọlé wọn mi wá ẹ pẹ fún wa lágbára Ọlọ́run gbogbo àwọn èso tó rájáde pátápátá wọn ó yàn wọn yanjú ẹ ní fojú sunkún ọmọ lágbára Elédùmarè lágbára àwọn tó nílẹ̀ Oòduà lágbára Ọlọ́run tẹ ń sìn lágbára Ọlọ́run ẹ ní kábàámọ̀ lórí ọmọ o torí pé ẹ tún ti fi ẹ̀kọ́ kan kọ́ wa lónìí pé tá a bá fákì rẹ pọ kó wà láàrin bí rẹ pọ ṣe lè wà rèé bàbá mi heritage ẹ má bínú mi ò bú yín náà o mi ò bú yín láti làwọn náà dàgbà mi ò bú yín ṣùgbọ́n pé èmi ò kí wo ṣóò torí pé ta bá wò ó lọ́dọ̀ mi ń bì yìí àwa ti wà ní aago kan ìyẹn ní aago kan ọjọ́ Wednesday báyìí àmọ́ lọ́dọ̀ tí bóyá lẹ́ẹ̀ṣẹ̀ mọ́ ni so kí jẹ́ kí èmi wo program heritage o lẹ́yìn pé wọ́n bá sẹ̀ǹdẹ̀ sí mi lókù ọlọ́run dẹ́rìn inú mi mi ò mọ̀ pé bóyá wọ́n ti ṣe ètò ṣùgbọ́n mo dúpẹ́ pé ẹ bá mi clear yìí ẹ̀ bá mi heritage wọ́n ní ẹ bi bí ẹ bá sá ọlẹ́ kan tí ẹ ní ó yẹ kẹ́ dúró parí nìyẹn <laughs> so nítorí náà ẹ dákun ẹ dábọ̀ ẹ má bínú ẹ dákun bó tún fẹ́ kí gbogbo wa kẹ́ bá mi kẹ́ẹ̀kọ́ látara mọ́ mi wà yìí pé ẹ wo bí wọ́n ṣe gbé ọ̀rọ̀ látòrí mẹ́sáàgì wọn à sọ wípé ọmọ borí owó shut up wọn à sọ wípé wọn i mean wọn fi sùúrù kọ mẹ́sáàgì yẹn wípé heritage is already clear the air èmi náà dẹ̀ ká mo digest ẹ̀ mo dẹ̀ reply padà ní ìpìlẹ̀ ọmọlúwàbí ẹ jẹ́ kí gbogbo àwa tá a bá ń jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà ẹ máa jẹ́ ká máa ní sùúrù tá a bá rí mẹ́sẹ̀ẹ́ tó bá jẹ́ lómìnira nìyẹn nígbà tó ti wá tó ti wá kí ló wá lọ bẹ̀ lákọ̀ọ́kọ́ kí ló wá náà kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lómi ló máa débi tó ń lọ tí ò ní mọ̀ pé nǹkan pé òun sígbà tó bá débẹ̀ látó rójú lẹ̀ ẹgbọ́n wọn nẹ́tí sọ pé àwọn rójú lẹ̀ àwọn sá àti ẹ̀kan tí ẹ lè bọ̀dá mi ẹ lè rárá àtọ̀ hmm, ẹ lè ọlọ́run yóò ṣàánú fún wa ọlọ́run yóò ràn wá mímú wa ẹ ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ yìí o lágbára mm-hmm. Ọlọ́run àjọ rí Yorùbá mm-hmm. nation ni mm-hmm. a sì jọ délẹ̀ lérí ni ṣé wá níbi tẹ́ sọ̀rọ̀ dé ó yé mi débẹ̀ ẹ ló mà. ní àkótán sà ní àkótán ọ̀tẹ̀ ò kí ń bímọ orí iṣẹ́ mọ̀. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. gbogbo nǹkan tó ń ràn lẹ̀ jẹ́ ká jẹ́ ó tán. Hmm. ẹ jẹ́ ìkan lára àwọn tí ó máa clear everything ẹ jẹ́ kó ọmọ ìyá kan ni wá èdè kan là ń sọ bẹ́ẹ̀ni kò sẹ́ni tó ń sọ àgàmùnáná nínú wa bẹ́ẹ̀ni èdè kan là ń sọ bẹ́ẹ̀ni ìwà wa ò dẹ̀ lè dọ́gba ó yẹ ká ti mọ̀ pé ìwà wa ò lè dọ́gba. a kà tiẹ̀ gbìyànjú. a máa gbà fúnra wa díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà ni sùúrù náà la máa fi ṣe tí a máa fi gba ilẹ̀ yìí. nǹkan rí nǹkan tó ju eléyìí dẹ̀ ṣì ń bọ̀ Hmm, bẹ́ẹ̀ ni ó ṣì ń bọ̀ wájú. àwọn mímí tí wọ́n máa rí ìdí yẹn ni tẹ́ nífẹ̀ẹ́ jù nínú lára yín tẹ̀yẹn wọ́n máa gba orí olóde yín mọ́ra hmm. tó jẹ́ pé ẹ̀mí lè fẹ́ jẹ ẹnìyẹn pé kò lè tó wò. Hmm. torí wọ́n máa rí i pé ẹ̀yin pẹ̀lú pẹ̀lú ilẹ̀ mọ́ra jù. wọn wá bàjẹ́ pé fún àwọn tí wọ́n bá ṣe fún ẹ ẹ̀mí tó bẹ́ẹ̀ nìyẹn ti máa ṣe àgbékalẹ̀ ẹ̀mí lè fẹ́ di ẹnìyẹn tó dẹ̀ jẹ́ ẹni tímọ́tímọ́ sí yín. bẹ́ẹ̀ ni. ìmọ̀tẹ́ bá wá ní sùúrù kù lẹ máa fi gbé ẹni tó wá gbé ọ̀rọ̀ yẹn wá òun ló wá ti gbẹ̀yìn tó gbogbo ọ̀tá ilẹ̀ yorùbá àwọn lójú máa ti gbẹ̀yìn tá a bá ní sùúrù. lágbára ọlọ́run. ẹ jẹ́ ká pera wa gbogbo nǹkan tó ń rùn rẹ̀ ká jẹ́ kó tán ọlọ́run á ràn wá lọ́wọ́ àmín àmín ẹ ṣé gan ni mọ́nu wa ẹ ṣé adúpẹ́ mà ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ni àgbájẹ́ ń dàmà o ẹ ṣé ó dà ó dà wọ̀ ẹ ṣé màmá wa wọ́n ti sọ̀rọ̀ tán wọ́n ní ká jẹ́ ah, wọ́n eh, Yorùbá wá ní àkè sọ̀rọ̀ tá a máa ń sọ kù ni àmọ́ wọ́n ti gbà wá nímọ̀ràn wípé kí gbogbo wa ká ṣẹlẹ̀ wá ní ọ̀kan eh, Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ gẹ́gẹ́ bí tí wọ́n ń sọ lọ ni pé lẹ́ẹ̀kan sí mo tún fi àsìkò yìí sọ pé kí bàbá wa mi heritage ah, ẹ má bínú tí mo bá sọ̀rọ̀ sí láàrin yẹn lẹ́ẹ̀kan sí Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́ lágbọ́rọ̀ lọ́hùn gbogbo gbogbo wa tí à ń bára wa jà ẹ̀yìn wa àwọn tí wọ́n pera wọn ní Yorùbá Nation Movement àwọn ni wọ́n bá olóṣèlú lọ o kì í ṣe Yorùbá Nation Now ìyàtọ̀ wà láàrin àwọn méjèèjì wọ́n yàtọ̀ gédégbédégbé kódà lógò wọn ò jọra níbi tá a bá dé yìí mo fẹ́ kẹ́yìn èèyàn kẹ́ dá méjèèjì mọ̀ kẹ́ ẹ sì mọ àwọn tó wà níbẹ̀ wípé tẹ́ bá ti rí bọ́dà mi Tajudeen àdìgún rahim àwọn ni wọn wà ní ìgbọnnu ẹ eh, ni wọn jẹ olùdarí yorùbá nation movement àwọn ni wọn dẹ ń ṣe alákòóso àwọn fẹ́ fast kínní torí pé ọ̀rọ̀ kan pọ̀ ń bẹ àti bí wọn ṣe sáìn wé àti gbogbo ẹ wọn ṣe tọwọ́ bọ̀wé kò sí ń bì í ṣùgbọ́n Ọlọ́run yóò ràn wá lọ́wọ́ ṣe rí ìran yorùbá ìran ọmọ aládé ni wọn á tún jẹ pé bí èèyàn kan bá ṣe tí ò dá sí wa a máa dùn wá a sì máa dùn wá jọjọ bàbá Aliu gan ṣì ń bọ̀ láti wá kílẹ̀ iye ẹ̀gàn fún ara wọn lórí ètò torí wípé níbi tọ́rọ̀ ọ̀hún tó múmú tó múmú láyé àwọn ọmọ Yorùbá dé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín ló ń sọ̀rọ̀ sí sista Bukky àti bàbá Aliu tó rọmọ pé àwọn gangan ni kọńfẹnà fún YNN ẹ ṣùgbọ́n tí màmá mi sọ wípé àwọn wà níbi sista Bukky gan tí ó yẹ pé òun gan òun gan ti ogán ti clear yìí ẹ̀ ṣùgbọ́n a máa continue clear yìí clear yìí ẹ̀ títí tá a fi gbàgbé táwa tẹ̀síwájú ṣùgbọ́n kinní kan ni o bá a ṣe wá ń rí àwọn ìdádúró tá a ń rí àwọn ìdojúkọ wọ̀nyí a ò gbọ́dọ̀ káàárẹ̀ o a ò gbọ́dọ̀ káàárẹ̀ torí pé bíbélì gan sọ ó ní kí ìwọ ọmọ ọ̀dọ̀ ọ̀hún ó ní má ti ṣe wá ìsinmi torí pé àárín ọ̀tá òun náà ló wà àárín ọ̀tá làwọn ọmọ Yorùbá wà a wà láàárín ọ̀tá àwa ara wa a wà láàárín ọ̀tá olóṣèlú sí olóṣèlú tí wọ́n ń parọ́ fún wa a wà láàárín ọ̀tá orogún òwò kọlọ́run Elédùmarè kó dákun kó dábọ̀ nínú àánú ẹ̀ kó ṣàánú fún wa arákùnrin kan pè láti orílẹ̀-èdè location four one nine màá gbìyànjú láti pè wọ́n padà tí wọ́n bá gbé kọ́ wa tí wọ́n bá ti gbé kọ́ wa jẹ́ wípé hello hello ẹra o ẹ kí ló kọ ṣe bá wa dá ṣètò ni. hello sir. Hello. Hello. Ṣé ń gbọ́ mi? Ìyá, ó dàbẹ̀ ni pé nẹ́tíwọ́ọ̀kì wọ̀nyẹn rẹ̀ bété ẹ̀ẹ́dẹ̀ tuntun wọn pẹ̀lú ẹ̀ka sí. Hello. ok ṣé kí n pẹ́ padà tí má parí ètò mọ́ yẹn. ok ó dáa ó dáa ń gbà yẹn ó dáa mo ti gbọ́ mo ti gbọ́ tó ayé ènìyàn wa ẹ níbí ni màá fi ètò tòní rọ̀ sọ́dọ̀ bẹ́ẹ̀ ni pé ẹ tó ti rí báyìí mọ́mí wa tí wọ́n pè mí tán sìn yìí kódà ọmọ ọkàn ni wọ́n ẹ̀yin náà wò ó wọ́n sọ wípé wàhálà wa mídíà pé wàhálà wa pọ̀ jù ká ṣe ibi Karo TV mi títí tún bọ́lọ̀ àtẹ́ǹdì sí program kan màá tún padà jáde láìpẹ́ yìí àmọ́ ètò tílé yìí ó dàbẹ̀ ni pé ìgbésẹ̀ kan sáré ṣẹlẹ̀ tí wọ́n pè mí sí ìsìn yìí lọ́rọ̀ Yorùbá Nation náà ni a mọ̀ rí báyìí bẹ́ẹ̀ a sì padà gba Yorùbá Nation láṣẹ lẹ́dùnmarè ẹyẹ nìyẹn ó ṣe ṣe kẹtọ ní mi láìpẹ́ yìí tó bá ṣe pé ó jẹ ti gbogbo wa tí a ṣìmù ni àmọ́ báyìí pé tí ẹ pé gbogbo ọ ní ṣìmù ẹ dákun ẹ dábọ̀ ẹ pàdé wa ní orí Yorùbá World Media wọ́n dẹ̀ pé ọ̀rọ̀ kan agbọ́dọ̀ jáde ní kíákíá báyìí ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí n fi kásẹ̀ tuntun nílẹ̀ pé ní agbọ́dọ̀ lọ́rùn àbúrò oníṣẹ̀lẹ̀ sí wa o láṣẹ lẹ́dùnmarè ire yóò máa jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa nítorí pé ire báyìí lójú owó rí ojú àṣà kiri bi ojú àwòdì kò kí rọrùn ètò tí mo ṣe lónìí ẹ̀yin tí n bá ṣẹ̀ dákun dákun ẹ̀fọ́ríjì mi tó ní pé ọmọdé ò kí mú jẹ kó má ra lọ́wọ́ o torí pé tá a bá jẹkọ níṣẹ báyìí la darí jẹwé ìmọ̀ wọ̀nyí ọmọ borí owó ayé kò tọ́ onínàmú sọ pé kéèmí àti Yínká fi ọ̀rọ̀ tí màmá mi yìí tí wọ́n bá mi sọ pé àwọn bàbá wa àti àwọn ìyá wa tí wọ́n ń tẹ̀lé wa tá à ń tẹ̀lé yìí ká gbà fún wọn ká dẹ̀rí pé àárín wọn tó ọ̀rọ̀ àgbàlagbà ni ó yé mi ju bí tí wọ́n sọ lé lọ àwa náà dẹ́ gbìyànjú mọ̀bùlágbọ́lọ́ tí bá parí ètò yìí màá tó tún màmá mi pè fún alára mi tí ó jẹ́ èmi àti àwọn nìkan ẹ ò ní tèmi náà yóò bá wọn sọ gbọ́dọ̀ pé lágbọrọ Ọlọ́run Ọlọ́run yóò ṣàánú fún wa ìran ló laró ìran àlùkò ló lọ sùn ìran lékeleke òun náà ni wọn ní ẹ fún láṣẹ Elédùmarè àbúrò oníkà yìí kò ní kẹmi o ọwọ́ bàjẹ́ oníkà wá títí di ìgbà mi tẹmí àti pàdé ire kájọ fi ire pàdé ó dá. ẹni yóò máa fẹ́ àsíá o Yorùbá nation ẹlẹ́ni yóò máa fẹ́ àjò olè jò onílé má àjò máa fẹ́. àjò ò dùn kó ní dẹrẹ́ máa rè wọ́. ìlẹ̀ ni yóò máa fẹ́. ilé ẹni kì í bani kó. ìlẹ̀ ni yóò máa fẹ́. ilé kókó bàálí tàgbé. ìlẹ̀ ni yóò máa fẹ́. ọmọ Yorùbá ilé ti yá náà. ìlẹ̀ ni yóò máa fẹ́. lọ́yà. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Ọmọ Yorùbá ilé ti yáná. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Àsìkò ti tó Yorùbá kárẹ̀lẹ̀ o. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́. Tẹ́lẹ̀ ni yóò máa fẹ́.